Wizkid ah, ah. níbo ló ń lọ tó múra báyìí. Ah, èmi ń jáde nìyẹn èmi ìyá. kò múra níbo ló ti wá rí chain rẹ. ṣé chain mm. chain sista mi ni mo rí inú yàrá wọn ni èmi fẹ́ tọrọ ẹ lọ́wọ́ tó bá dé ni bó dẹ̀ ṣe ń wo chain yẹn ó wà very expensive gan. <laughs> ẹyin náà rí bẹ́ẹ̀. orí chain ní yàrá àǹtí ẹ kó wá mu. bí yọkí ní etí ẹ̀ kò kọ́ wọ̀nyẹn wálẹ̀ bẹ́ẹ̀ orí chain yàrá sista ẹ o dẹ̀ grab ẹ without knowing the source àbí. bẹ́ẹ̀ ma mọ́mí ṣé ìbáǹtí mi ni mo yóò tún lè mi ò tún lè gba nǹkan lọ́wọ́ wọn mọ́ ni. i'm not saying you cannot take things from your sister all i'm saying is that you have to know the source so mr hipman bí mo ṣe ń wọ yẹn padà sí yàrá yẹn kó lọ sọ chain yẹn sílẹ̀ kí n tó pounce on you mọ́mí kìíní. mọ́mí mi o báàmì ẹ pẹ̀lẹ́ báàmì. báàmì fáyìn gan lé ní o ráàlú ṣe lọ ráàlú ṣe dé. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ màmí. àti bọ́lẹ̀ tí ń bọ̀. àti gbóró ni màmí. kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. ìgboro ìgboro wọn bínú torí pé ń gboro mọ́ mi lé wọn ní kí ló ṣẹlẹ̀ tí màmá kejì ń gboro mọ́ kejì. rẹ̀ Ha! Gà o, àtiwọ́ ṣó ti rí ìrírí ojú tó bá fẹ́ lu màdùbàrà nù. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó jẹ́ pé àwọn àsìkò kan tó bá máa máa jayé ní mẹ́lọmẹ́lọ. ẹrú ò dẹ̀ gbọ́dọ̀ bá wọn. <laughs> ẹrú tí ẹ gbọ́dọ̀ ẹni tó wà máa kọ́ ọ̀lẹ̀ òun ni ẹrú máa bá. Ọlọ́run nǹkan ẹ̀kan ṣó kàn wá tó dùn mí lẹ́yìn operation tá a ṣe yìí mo rí èèyàn pa rárá ẹ̀rẹ̀ mọ̀ pé bọ́n tá à ń lo yẹn kò lóúnjẹ èmi náà lóúnjẹ bọ́n so wáyé tí bọ́n mi ò ní mẹ́jẹ. má jẹ́ kí yẹn ka ẹ lára ṣòro tá a bá máa lọ sí next operation wà wá ṣe méjì papọ̀ wá dọ́bù ẹ̀ èyí tó wà á fi ṣe yẹn. gbọ́dọ̀ sórí yẹn sí mi wá ní ṣe ń dọ́bù mi ní fi pa méjì máa fi pa mẹ́rin ni. Mm, o ò ní fi yẹn bínú ni ṣe rí àwa tiwa ọmọ ogun ni wá àti mojú ogun la ṣe ń pa bìnírè tá a bá wá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní ká má máa lọ́ọ̀rì ká má máa bọ̀rì àwọn ò ní délé bá wọn. sure. ẹ tó bá wọṣọ dúdú tọkọ bọ̀dá ni tó láwọn security ibì kan àwa gan fúnra wa security ni wa tá a bá kojú ara wa ká kàn fèsì ara wa báyìí ah ọmọ tá a bá ṣínú lẹ̀ a máa jẹ́ wọ́n run yín o ọkàn tèmi sì balẹ̀ lórí yẹn o. ṣe rí àwọn yorùbá tiẹ̀ máa ń pòwe gan wọ́n ní a kì í bá yún mi. wọ́n bá yín mi yín mi dùn mí. ok a kì dùn mí ṣẹ́rí kò sẹ́ni tó máa kólẹ̀ tí o máa ń ṣe lọ́mà make dem leave trash for lọ́mà now na lọ́mà get trash káwọn máa pawó káwọn máa kó <laughs> you get it. <laughs> ẹ ǹgá ìṣẹ́rí nǹkan kan wà tó ṣe kókó tá a kàn ní láti máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo bá a ṣe ń lọ tá à ń bọ̀ iná kò ń ṣe agbára wa o na God o wọn nígbà míì kò wá tún ṣe God yẹn gangan la máa dúpẹ́ lẹ́sẹ̀ wọn kó bá ṣe wà ń ṣọmọ Ọlọ́run èṣù ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o because bí gbogbo wa ṣe wà yìí dídá ṣe gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ èṣù ni pé ọmọ èṣù ni wá ká má dẹ̀ parọ́ láàrin gbogbo àwa tá a jókòó tá a mójúra wa tá a dára wa mọ̀ gbogbo alamọ̀pá lálàáfà náà tó ń ṣe wá tí n bá dọ̀rùn tí mi rí inú tí wọ́n kérú ẹ̀hàn mi ẹmọ pé ò ní wọ náà so ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ó ti ayé ìgangan ní tiwa ọ̀run ẹ má rò rárá. ẹ orí yẹn sọ ìránṣẹ́ èṣù la wa èṣù onílé oríta kò dẹ̀ síbi tá a ti jẹun oríta yẹn gangan náà lówó wa èṣù á máa sìn wá lọ a máa sìn wá bọ̀. Ah, ọmọ mi ò lè wait for next operation. ẹ jọ àwọn àwọn aláfù yẹn kọ wọn wà. <laughs> ah baba boss yes boss yes boss yes boss yes boss i'm foul. ikú bàbá yìí yes boss. ṣó ti rí àwa bá ṣe ń ṣe yìí náà nígbà tí máa ṣe ìṣòye ààrẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ mo like ìwò pé lè ṣe ti ṣẹlẹ̀ owó rẹ̀ ń wọlé fún wa ṣe ti bá ṣe ń lọ bẹ́ẹ̀ náà la ṣe máa máa dé tó yé yín kò sí nǹkan kan tó máa di wa lọ́nà bí ilẹ̀ ṣe mọ́ bẹ́ẹ̀ ni ọlá tiwa náà ṣe máa ṣe kéde. àmín àmín amen. <laughs> nice one nice one jẹ́ ní ọmọ. nǹkan tó máa ṣẹlẹ̀ rèé owó ti wọlé bó ṣe máa ń wọlé mo dẹ̀ wá fẹ́ rọ̀ yín bí ṣe máa ń rọ̀ yín ní gbogbo ìgbà owó yẹn ṣe ń wọlé pé ká ṣe kíni ká fi ọpọlọ sí torí tá a bá fọpọlọ sí a máa dọpọlọ kọ́ tí mo sọ ẹ kúkú yé yín ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ what we need here is for us to be coded kí ni kò kọ́ máa fojú sí nǹkan tá à ń ṣe ṣọ́rọ̀ yìí. ok owó yẹn everything ti wà lẹ. ẹ mo mọ bóyá ẹ máa fẹ́ kí n ṣe di owó yẹn mú díẹ̀. bàbá mi ò sọ ti àwọn tó kù ò bọ̀ bàbá èmi nílò àpò wípé. Ah, aláyé ẹ bá ń kó tèmi kémi kó sàpò ni ah, níná lówó wọn ti kọ́ sáré. Ah, àgbàwò èmi gan mi fúnra mi mi lè mi fẹ́ níbọ̀dì ẹ sẹ́ndì tọ̀dọ̀ mi sàkáǹtì. anyhow um, I transfer àwọn owó into each and everyone's account but let's be discreet You can't go come bẹ̀rẹ̀ sí ni máa bẹ́ ní bẹ́ ìyá kankan you get me o hmm. ti wọlé nsìn ẹ ti ń ṣe fàájì ẹ ń lo nǹkan tó wù yín ẹ ro nǹkan tẹ́mi máa mú àbí. <laughs> bàbá eré yẹn sọ bọ́ ṣé mo pẹ́yìn kì í mọ àwọn tí wà nù bá kan tó fà á nìyẹn. bàbá kò lè wá rí bẹ́ẹ̀ o ṣé mo pẹ́yìn máa ń wà selective pẹ̀lú àwọn wines yẹn ẹ kì í <laughs> ah well ìmọ̀ brand mi so organize for it. yes okay. boss. Oh, we do that. ìnà ìwáṣẹ vsop báwọn vip. absolute. ẹni Let's go. Bata ni la Tola Kristo yẹn. Ok. Àbí ká lọ kọ Kristo. Ṣé ló tún lè wọ? Ká ní ọ̀dọ̀. Ilé náà wà ókè. Sorry, ó dà pé mo tẹ̀yìn mọ́lẹ̀ níta lẹ́ẹ̀kan. Oh yes, bẹ́ẹ̀ ni níta. Ṣé kìí ṣe pé ẹ wá gbèsè? Oh no, not at all. Àbí mo ti ṣe sọ́rí lẹ́ẹ̀kan. Actually, mo fẹ́ kẹ́ ṣe kọ́kọ́ ẹ jọ ṣẹ́ ní ìbínú ojú tì mí. come on ẹ má ti jù sọ̀rọ̀. friend Me, boyfriend mi ọkọ mi ṣá ó wà do pẹ̀lú ìyálé mi. ẹ ti marry. No. ní owó ẹ wo ẹ fà wọn yẹn lẹ um, ó wà níta pẹ̀lú bẹ̀rẹ̀ and mo fẹ́ kẹ́ act me fún two minutes ẹ jọ àbẹ̀tí ah, bí mi àwọn kì í ṣàtọ àwọn ṣàtọ ṣé ìwọ ni mú ìwà dìbòlá. mean, wo mi ṣe báyọ̀ ti making nìyẹn no not like that we ti fẹ́ kẹ́ ṣe bí boyfriend mi. Oh. Ah, e, èmi gangan ni. èmi máa bẹ́ẹ̀ ta. èmi máa. ọ̀rẹ́ relax máṣáláṣí ló bá mi jẹ́ kírun tèmi tán ìwọ ṣe jẹ́ kèmí síwájú ọmọ kèmí kéwu. inú èmi ni mò ń gbé ká mọ́ rẹ tí. ẹ bẹ mọ nǹkan tó fẹ́ kí n ṣe fún mi. it's a free word anything tẹ bá fẹ́. ẹ mọ máa ra nǹkan sìn àwọn àṣẹ bẹ́ẹ̀ níbẹ̀ ilẹ̀ ń ṣe ṣọ́ọ̀bù yẹn fún mi òun náà wà ń ta ó máa fẹ́ wọlé ní moment tó tó bá rí yín inú àbí ó máa dún gan ó ti fẹ́ kí lá lójú. Ah, <laughs> mo mọ̀ ń parí géèmì yẹn gan. anything just take anything. ẹ roll wọ faction. má lọ jìyà oníyàwó. Ah, má lọ jìyà oníyàwó. má lọ ọ̀rẹ́ ojú ẹ lè wọ́n. apàdé láyé ni làwọn ṣáájú wálé ayé ni. sọ bínú ni. mo fọlọ́run sí. láti bínú. jésù kristi máa ma báyìí. ẹ ṣe kàn kó. kẹ́mú tí mo wá rẹ̀. Ah, it's a free word ẹ mẹ́rin ti tún àwọn yòókù. thousand five eight. in fact mo fẹ́ sọ fún yín gbà kẹ́hìn calculate pé kò ní because boyfriend mi ń ṣe shopping mo sì fẹ́ gbélé sí wọn pé. ok ti bọ́. ok bẹ́ẹ̀. kàkúṣà ẹ wò mo fẹ́ jẹ́ kẹ́kẹ́ calculate gbòógì ní iye tó bá jẹ́ kẹ́ sọ fún mi. ẹ mo ní sọ fún yín pé ìyàwó yín tó jáde ń sìn ó four thousand five eighty ìyàwó wò. ìyàwó ta ni. ìyàwó yín tó jáde ń sìn. kò tí ì níyàwó ṣé wà tí ìyàwó ẹ̀ jọba mi. ìyàwó tẹ̀jọ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àtẹjọ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí kọ́ tọ́ra four thousand five eight. ẹ possible sí òun abẹ́ mi ẹ̀rí láti ẹ̀wò mi dáadáa ìgbà tí mò ń wọlé mo dé kò wọlé ni. ẹ̀yin méjèèjì mo rí ẹ̀yin méjèèjì tẹ́ bá wọn sọ̀rọ̀. ẹ má bínú content trial license ni pé lady kan tó ṣẹ̀ jáde sí yẹn. mo fẹ́ active. ó lé mi lọ́kàn pé màá sọ nǹkan tó ń ra. kò possible náà kò lè sọ fún ẹ̀ fún un sí. Ah! ẹ gbọ́dọ̀ sọ ni. mú mà níkà tí ò jẹ́ ká gbó àṣebí o o wow àwọn ẹ̀dá ẹ̀. àwa máa ń lọ gẹ̀ ṣe táyà yọ. ẹ wo ẹ má bàa mi ṣeré kẹrẹ má jẹ ọ̀pọ̀lọpàá sí i o kẹrẹ bá mi kówó. àná ló lọ kó nídìí kẹ ọ̀pọ̀lọpàá kí lẹ́yìn méjèèjì tó ń forí korí ń bí tẹ́ tó ń sọ lẹ́yìn ìgbà tí ọmọ inú yín ọmọ tí ò tó yín tí ò jà tí ò rí kankan tó gbà yín méjèèjì. àwọn ilẹ̀ ń gbádùn ṣáà ló ń pè lọ́mọ òde kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ náà ẹni tó fún gbéra lọ tí ló kọ́ lóyìnbó fọ tó fi sọ pé gíní ànádá tán fúláwá lélẹ̀ ń pè lọ́mọ àti ṣóògbọ́n nǹkan tó ń sọ Ah, ọmọ ọmọ yẹn máa mọ o máa jẹ́ kó mọ̀ ọjọ́ ti bá mi. bọ́sẹ̀ kì í máa tán ẹ ah, ọmọ yẹn place máa tán yìí bó ṣe ń imagine báwo ló ṣe ṣẹlẹ̀. ejò o ní láti imagine má jẹ́ ntọ́ tó bá jẹ́ wípé o wà ń bẹ̀ sórí first approach ọmọ yẹn lásán ká máa ń kó ẹ ti le jù sórí ọmọ yẹn brain yẹn ti sharp jù ó ti fast jù tó bá jẹ́ wípé ọmọ yẹn máa mú un dáná má jẹ́ ntọ́ ṣáàjù dání má jẹ́. sọ wá dé fastness ẹ̀yẹn gan fastness ẹ̀yẹn gan gan ló máa kó bá a ọlọ́run ọba ń gbọ́ nítorí pé bóyá mo máa wà mo máa rí ọjọ́ tí mo bá lè rí bá ti pákó fojú kan ọjọ́ yẹn lọ́ máa sọ jígà lé wọn bá a ti ń ṣe sọ fún ẹ. o ṣe máa tán rẹ ẹ wá ń doko ni ṣọmọ tí ọmọ yìí bò máa ń pè ní ẹ wá ń doko ẹ tó bá ti wá wa tó ń doko ẹ ẹ jọ nǹkan kan ló máa rí ah, wọn ní sàmì sí gbá sàmì sí gbá ṣebí tí gbá bá sọnù tó bá rí gbọ̀hún ló rán lámì. ẹni tó mọ́lé ẹ̀ tó mọ́ náà ló máa wá ó yá lọ. ibi tí n bá rí gbà ni màá rà mí. Mm tí n bá rà dọ̀ máa fò bẹ̀ṣẹ̀ bọ̀ mm. ó yí ẹni níbi tí n bá ti ń wá tí n bá rẹ́ anybody tó jọ ọlọ́kàn mi mo ti pa ẹni yẹn ni màá pa. má wulẹ̀ ló lẹ̀ mú gígùn ogun kò ṣe bọ̀. ìwọ ló máa kalaja rí bọ̀bọ̀ sọ̀rọ̀ mi kó lórí ọ̀rọ̀ ẹbẹ̀ yín ah. sàn yóò bí mi nù. bísí bísí bèbí bísí bísí bísí. olúwa lónìí bísí. Ah, olúwa bísí ọmọ ẹlẹ́mí àná ọmọ ẹlẹ́mí ìjẹta ọmọ ẹlẹ́mí ẹni ọmọ ẹlẹ́mí lọ́jọ́ gbogbo. ẹ nínú ṣe ah, ara ti rí bí o níbo ló wà àmọ́ dùn sínú oorun mọ́tò elérò bá ro má jẹ́ kó kẹ́rùn mérò o mọ́ tó ṣẹlẹ̀ dá Lagos kọlọ̀ dúró ìwọ ṣàkíyèsí káàbù ẹni àwọn tó bá jẹ kọ́ máa bọ̀ lọ́gbà ẹ̀yin méjì bá wo ẹ̀yin méjì bá wo mi ti ti dá o bẹ́ẹ̀ ni méjì mẹ́ta o mọ nǹkan padà sí lẹ́sìn lọ pe àwọn ọ̀rẹ́ ẹ̀ kẹ̀kẹ́ mẹ́ta kẹ́ máa bọ̀ àwa mẹ́rin náà la máa jọ ṣe fọ́sàn pọ̀ àwọn ọ̀rẹ́ tèmi náà wà ní ẹ̀yẹ máa bọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ à ó yẹ kó mọ yẹn à ìgbádùn wà kí ni ọjọ́ ogbó bí ọdún ni láyé ọ̀tọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ máa bọ̀ máa ṣàyè ọ̀rẹ́ ó ti lọ ó ṣe gan. lákè lákè kò fọ́nbù kò fọ́nbù lákè kí ló ṣe ẹ̀ náà ṣe bọ́ ni ẹ́ ìbílẹ̀ mi àtẹ́jọ́ dúró títí nígà ọ̀lẹ́ ń gbádùn tó ń pè mí àti ẹlọ́mọ òde ìsìn ó wá dọ̀rọ̀ ọmọ ṣò fẹ́ fún un náà nígbín tó máa jẹ o ní láti fún nígbín tó bá jẹ́ gbìn mẹ́rin jẹ́ kí mi àtẹ́jọ jẹ́. tó bá yẹ kó wọ́ọ̀chì mi wá ti rí i pé mo ti kó o jẹ mí gbogbo kan sọ̀rọ̀ ń dè mí. ó dọ̀rọ̀ obìnrin sìn o. mo kó o jẹ ọlọ ẹni ló pa sùn lé jẹ́kẹ́ mi pa yóò jẹ ó fẹ́ jẹ́rọ̀. Kẹ́mi Ṣọlá Kẹ́mi Ṣọlá lower that volume. I am reading. Lower now. Come back here. Where are you going? I feel mẹ́yẹn. Ọwọ́ mi máa ṣìkà wọ̀. Ọwọ́ mi ka kaya ọwọ́ pòkì tó wọnú lẹ́sìn lọ. Ẹnu mi ka yín. Tọ́rọ Ọlọ́run ò ní bá mi sọ yín dà bóun ṣe dà yẹn. So ẹ jókòó mẹ́rin ẹ máa wo tẹlifíṣọ̀n. Mọ́mì, ibi tẹ́lẹ̀ fẹ́ lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ lọ́mọ ni mo ti lọ ò tí rí mi iṣẹ́ ni kẹ́ mú ẹgbà kẹfí lé mi jáde nù lé mi. kẹ́ mú kọ́kọ́rọ́ kẹyìn ìpalẹ́yìn kí má lè ráyè rẹ̀. mamẹ àrí ilé come back here come back this way. níbo ló tún dà o. mo jáde mo fẹ́ fẹ́ lọ́dọ̀ rẹ̀. kí ló dé tó yà lọ́dọ̀ rẹ̀ yẹn kó tó sọ ara ìwọlé wa àti pé lẹ́bù tí mo pa wọlé yẹn lẹ́bù yẹn lẹ́bù gbòòrò ni ìyẹn fi jáde. ìgboro nǹkan ló ti ń bọ̀ tẹ́lẹ̀. ẹ̀yin mọ̀ pé màá yà lọ́dọ̀ rẹ̀ mi màmí. mo rẹ́ ní kejì. màmá kejì. mo rẹ́ ní kejì. màmá kejì. you are not being fair on me you are a very very wicked girl. Kanye, you are my firstborn. Me and you were supposed to be friends. Friends kó jẹ́ pé àjọ màmá ṣe wọléwọ̀de àjọ màmá sọ̀rọ̀ ara wa ṣùgbọ́n look at your life wo bí wọ́n ṣe decide láti live life tiẹ̀ mo ń lọ sí ìgboro òun tí ìgboro dé. <sighs> kò burú it's alright. wọ́n á bá mi pẹ̀tù sí ẹni. wọ́n á pẹ̀tù ọgbọ́n àmì. lẹ́kùn wọn lọ. ọ̀lẹ́rú. sáré bá mi ra kọ́kọ́. wọ́n má wọ́n rí ní ti mi wá. Mommy, mommy, òkè òkè ṣe sọ. mọ́mì mọ́mì ẹ má ro ọ̀rọ̀ sista mi o ọwọ́ ọlọ́run lọ̀rọ̀ wọn wà ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wọn lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run adé kò sí wọn ní college àdúrà ló gbà. àdúrà láti gbà ó sí gbà ó ṣe gbogbo àdúrà tí mo ti ń gbà látijọ́ yìí ṣe fẹ́ ní kò tó ni ọmọ tá à ń gbàdúrà fún tí ò gbàdúrà fún rẹ̀ mọ́mì mo understand síbẹ̀síbẹ̀ àdúrà náà la máa fi wọ́n lọ́wọ́ kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n change. kí lẹ̀ ń sọ gan àdúrà ò lè ń gbà gan ṣé wọ́n ń enjoy life wọn bọ́n ṣe wà. will you shut up your mouth. ó enjoy life ṣé bí wọ́n ṣe gbàdúrà láti enjoy life jẹ kí lè enjoyment tó wà ní life tó wí wí. ọlọ́run mà ní ṣẹ́yìn bẹ́ẹ̀ ó enjoy life rẹ̀ ti sọ fún ẹ ọ̀rọ̀ tá a bá ti mọ̀ sí i má má dá sí i lórí shut up. ní sàmọ̀ ibi ọlọ́run àbámíjọba lọ́kùnrin lórí hmm, lọ́tọ̀mọdé gba pẹ̀lú àdàgbé àpẹ̀wọ̀n àdàgbé àpọ̀rọ̀ àgbéwálé èmi sí lẹ́jọ́ yẹn o ó yá màá wá sọ tẹlifíṣàn tẹ̀wò rẹ̀ màá sọ the punishment ẹ gbọ́dọ̀ láwọ̀ ìfọ́ nìkan ẹ lè gbọ́dọ̀ ní ilẹ̀ gbọ́dọ̀ wọ́kẹ́ sọ́wọ́ láàrin àwọn. Ah! ẹ ló wọ. no òun òun gbọ́dọ̀. kí ló yẹ ló ń ga sí náà. ṣé ló ń ga rògbà yìí. ayé náà ẹ tún wọn bí báyìí. Ah. ṣé ẹ yọjú náà. ẹ tún wọn bí ṣe fẹ́fẹ́ tó. ojú òníra rẹ wà kó má jù. ọlọ́run afẹ́fẹ́ tó kì í kọ́ máa bọ́ kiri ni wọ́n. yé ṣe báyìí yé ṣe báyìí kọjú sí wa ti wà ń bí ọ̀rẹ́ di má fakọ ṣakọ eh, tó bá fakọ ṣakọ akọ náà ló máa padà ṣáde orí ọmọ akọ kí ló ṣe é tó ń ṣe báyìí wò ó sì. Eh, ojú lọ̀rọ̀ wa eh, ojú yẹn gangan ni. oya kílẹ̀ bá kílẹ̀ fẹ́. Eh, sori tó ṣe ń wò wá èmi àti pàdé mi gentle guys ni wa at the same time ọmọgbọ́n ni wa tó ṣe ń wò wá. bàbá ọgbọ́n àwọn ló ń pè é. ẹ̀yin ọmọ òye àbí. o lè jọ ọmọ òye kò yẹ o dẹ̀ tún lè jọ ọmọ bọ̀ tá a ṣe rí ẹ ó ní quality tá a rí lára ẹ tá a ṣe wò pé machine lélẹ̀ ọmọgbọ́n ni ìwọ náà kọ́sà ó máa wúlò fún wa ló jẹ́ ká dá ìdúró as a matter of fact nǹkan tá torí ẹ̀ dá ìdúró ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú owó gidi ni o. Ọlọ́run. mo dẹ̀ bílífù kó máa lè ṣe ó máa lè ṣe náà ó máa lè ṣe. òye ẹ iléeṣẹ́ owó ni o kì í ṣe pàǹtẹ̀ owó ń bẹ o a máa ń rí owó ń bẹ. kudi owó. ego. Ọlọ́run ego kò yẹ ẹ sìn. ọ̀rọ̀ owó. bẹ́ẹ̀ni. Ah, ó yẹ mi ní interest èmi mọ̀ pé ó lẹ bá wa pé mi fi pẹpẹ máa toast mi rẹ bá toast wa bí. toast kẹ ah. àkó ń bẹ àṣẹ ló ń gbọ́ níwùsì ẹni tó jẹ́ tóbi ló ń ka pépà ó ń toast rárá. sórí owó táwa ń sọ eh. ilé iṣẹ́ owó kì í ṣe pa máa ń print owó eh. but ibẹ̀ lówó wà eh. ibẹ̀ lówó ń gbé iṣẹ́ owó làwa ń ṣe. àsọmọgbọ́n tí wọn náà dẹ̀ ṣe wáyé machine ni àmọ̀kọ́ máa wúlò ọ̀yà yóò mọ̀ pé ó lẹ bá wà ó yà já mi sí tọ̀ kí n dẹ̀ mọ̀. ṣé o lè fún wa nọ́mbà yẹn ló máa pè wá sọ̀rọ̀ àlejò ríra jókòó sọ̀rọ̀ bẹ́tà. mi yín nọ́mbà mi báwo ẹ̀yin lẹ máa fún mi nọ́mbà tí má lè ṣe tán máa pè yín. ẹ ẹ ẹ kò sí wèrè. ẹ gbà ẹ tẹ nọ́mbà yín sí ẹ ẹ kí ni sá ti máa gbó. kó má gbó bàdí mi. ẹ ọtẹ ló gba ẹ o. nọ́mbà nìyẹn pè wá ó ṣe kókó ó ti yẹ. a pè yà pé nífi ìpẹ́ fẹ́ tò síbi tẹ́lẹ̀ níbi ìjà yẹn wọ́n gbà tó ti jọ́rọ̀ owó ń sìn. bọ́n nǹkan tó máa ṣe fún wa lélẹ́yìí tó bá fẹ́ wá jẹ́ kó sì jẹ́wọ́ nìkan fọ̀ láwọn máa wà pẹ̀ láwọn a máa kí àwọn létà ìwọ ni lọ́wọ́ yẹ èmi ẹ iṣẹ́ ta rẹ̀ ń sọ ẹ̀ ń ṣiṣẹ́ olè o máa rò ó tọ́ra wò ń jalè tó ṣe wà wá yìí o. olè bá wo èmi ò ń jalè èmi ò ń ṣó ah, ọmọ òtẹ̀ ló ń jalè ọmọ òpè ló ń jalè olóṣì ló ń jalè olè bá wo. Eh. mi ò ah, mi ò ráyè o agbayi ẹ máa pè yín tó bá ti yá ẹ ọ̀yà brọ́dálì ọ̀là ọ̀là ọ̀sọ̀lẹ́lẹ́sọ̀ sí tẹ́lẹ̀ níbi wàá wọ̀ kówó ni. olórí burúkú ló ń jalè o olórí burúkú ló ń jalè o olórí ló ń jalè ọmọ òtẹ ló ń jalè o. àṣírí. lẹ́ni yìí bọ́lá lọ. mo fẹ́ sáré dé ọ̀dọ̀ ya ṣínà ni ó ga ọ mi ní pẹ́ mi ní pẹ́. wá wá ná wá kẹ́mi wá ná ṣe èmi kọ́ ni wẹ́ǹsì. ó yẹ ẹ ju kí ló wá ṣe ń lẹ́ńtà ìbí ṣe bá gún márùn-ún ló yẹ kó parí lectures ẹ̀ lẹ́nu. mo mọ̀ mọ́ mi ẹ wo bó ṣe lọ sínímà ni sínímà mo ti bọ̀ mi lọ school. ó lọ wo. sínímà. sínímà mo lọ wọ àwọn latest movie tó ṣẹ̀ jáde. o lọ sí school. mi lọ. mo ń bọ̀ láti sinimá. bẹ́ẹ̀ni mo ní. will you shut up your mouth. rẹ̀ tún lẹ́nu àdé. sinimá ni mo rán ẹ lọ ni. Ah, ìwọ náà fẹ́ yà bí ọmọ tí wọ́n bá wí tó ń wa ọrùn kì. ó ah, ah, jẹ́ ṣọ́rẹ́ kó má lọ dàbí ẹnìkan òkè ọ̀hún kó má dàbí ẹnìkan òkè ọ̀hún ta wí fún wí fún wí fún tó gbọ́ tó ń wa ọrùn kì ìwé lèèyàn fi ń dẹni gíga o ẹ̀kọ́ òun lèèyàn fi ń dẹni gíga. ẹ ok èwo ló fa topic láàárọ̀ yìí báyìí èwo ló fa topic láàárọ̀ yìí èwo ló fa topic báyìí kí ni gbogbo eléyìí sì máa mi ẹbí tẹ̀mí ẹ̀rẹ́ máa sọ̀rọ̀ tèmi ẹ̀rẹ́ máa sọ̀rọ̀ ti tèmi ṣé yóò ráwọn tó ń ṣoríire rí ni ẹ̀rẹ́ àwọn ọmọ tó ń ṣoríire rí kí ló dé kí ló dé ná. ṣé ẹni ló ń gbani adé yẹn ó tiẹ̀ dá nílé ayé tiẹ̀ tó bá jọmọ tó mọ ríro ni ó rí good example rí láyé àfọmọ̀gbòrò òfin rẹ̀ wọ́n mọ mínísítà rèé òfin rẹ̀ wọ́n mọ gọ́vnọ̀ rí òfin rẹ̀ wọ́n mọ president àfọmọ ògbóró ọmọ ògbóró ọmọ ògbóró ọmọ ògbóró ọmọ ògbóró. àtò ẹ ti ṣoríjọ kan ìgboro yẹn ó yìí máa nà ẹ wálé ṣé wá rí ẹ kí n sọ nǹkan fún yín kò sí ìgboro kankan tó fẹ́ nà mí wálé èmi máa ṣoríire lójú yín tó bá dẹ̀ dọ̀lẹ́ máa fèmí proud ni pé ah ó yá ọmọ yín ti ṣoríire eléyìí tẹ gbójúlé ẹ máa wọ. Come back here. I'm still the head of this family ta ló ń bá sọ̀rọ̀ tó ń fọrùn kọ́kọ́ fọrùn kọ́kọ́ tó máa work out on. ó dà ọ ọmọ ògbóró ibo ló dà ọ. mo ń lọ gbòòrò. kí ni wọ́n ṣe ń bẹ̀. àwọn ògbóró ń ṣe patí. àwọn ògbóró ń ṣe patí àwọn ògbóró ń ṣe patí kò burú as long as tó jẹ́ pé èmi ṣì ní ìyá ẹ̀ ní inú ilé yìí o gbọ́dọ̀ step out of this house for the rest of the day. ẹ o màmí tí màá lọ gbòòrò àwọn gbòòrò àdúgbò. wọlé ń tiẹ kó lọ pot oúnjẹ wà lórí kìnìún kó lọ jẹun mò ń lọ sọ́dọ̀ yàṣínà wá mo fi ṣọ́ ẹnìyẹn o tó bá jáde kí n tó dé ìwọ ló máa jìyà. bọ̀bọ̀ kí n gbogbo eléyìí sìn èmi máa jáde o máa jáde o. jẹyàrá yóò ti jẹyàrá yóò ti jẹyàrá yóò ti jẹyàrá. hey hey hey hey kí lorúkọ ẹ arábìnrin. mọ̀lẹ́dí kẹ́tì ni. ò bá mo rẹ́ kẹta ni irú ìwà olórúkọ wù yẹn. mo bá wọn mọ̀lẹ́dí ṣeré ni mo bá wọn ṣeré ni mo mọ̀ bó ṣe máa rí lélẹ́yìn. eré ò ṣe ọmọ kó lè nìkan tó ṣe. ṣé wọ́n fi mi kó ṣe fi mi ìgbà tí mo kàwé tó tó tí kan tí mo fẹ́ máa ṣe ni mo máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ kí àmì àtàwọn àbúrò mi kó lè jẹun. ó sì kàkẹ́ general issues kò tó sọ. Slim. Bàbá o. Ṣé fi lẹ́nu? lè ní wúlò fún jọ̀wọ́. wo a dúpẹ́ lọ́wọ́ aláìtọ́ pé ká fi ẹ o I swear to God tẹ́mi ṣe ń wo ẹ̀ ṣe bèbè kí n owó orí mi báyìí wo mi ó mi lójú rẹ̀ bá mi omi àti kejì mi àwọn oníṣẹ́ owó ẹ̀ sẹ́ ọlọ́run ọ̀pọ̀ rẹ̀ mọ̀ pé kílẹ̀ ká fi ẹ gan mọ̀ pé kúrò máa padà ẹ̀ dọ̀rọ̀ ẹ̀ I swear to God máa yẹ mọ̀ pé ẹ̀sùn la jà sùn bá ti rẹ̀ dì báyìí bí mi làwọn máa mú rẹ̀ lébẹ̀ ó ti yẹ wọ hate you. How many kilometers cover is that? Ah, mo lè That's not my question. Mo mean how many kilometers Only lè You know, eré sísá tó máa fi rẹ̀ ẹ́? mi but tí n bá jí láàárọ̀ máa ń ṣe exercise mo lè jog around so sáré dáadáa. ok ṣé o lè wa mọ́tò. àná. ẹ nìkan ni mò ń sọ àti ṣé tó bá bọ́ sí dísítẹ́rì tó lè fi mọ́tò sáré. àní náà ni ò jẹ́ kí n mọ̀ wá. ok ká tiẹ̀ gbà wípé ẹ ní ah, ṣùgbọ́n tó bá wọnú compound yìí oye ah, cars tó wà ń bẹ náà kó tiẹ̀ wá bọ́ sí di ìkan sí ṣó lè fi sáré. rárá ọ̀kadà nìkan ni mo mọ̀ wá tí surprise you. me reaction tèmi yàtọ̀ sí ti gbogbo wọn. Ṣo ti rí ìbọn rí? Ṣo ti dìbọn mú rí? Ṣo ti rẹ́jẹ̀ rí? Ṣé tó bá rí ìbọn ṣo lè rí? Ṣo mo gún yín? Ṣo ti rí kíta aláboyún ti máa ń bímọ? Ṣo ti experience bí ẹ̀jẹ̀ ṣe máa ń pọ̀? Àti pé ó tó gba òtò ti rẹ́jẹ̀ sójú láàsì. Eré ah, mo gbé yẹn o. Bọ́sì, respect àbá guys share it for. why why kí ló ṣẹlẹ̀ tó hàn. bàbá tó yẹ ká pa tó ń bọ̀ látàkùjá kò ti ṣọ́ájú wa dandan. bàbá ó àwọn èèyàn kan ṣáájú àbí ó kú àwọn olùdásílẹ̀. ṣe Spanish ni mo sọ yìí. lọ yóò má lẹ sọ. ó ní ikú ti ṣíwájú wa dé ọ̀dọ̀ ẹ̀. àṣà mi kú àgbàlagbà ni bàbá yìí. ó ti náwó ṣe má mo nílé kan tá a ti di ọjà yìí. shut up kí ló ṣe. ẹ wo ẹ wo ẹ má kó láyà jẹ náà ẹ má kó láyà jẹ ẹ ẹ ṣe má jẹ ká kọrọ bíbí ìdáná ọ̀rọ̀ ẹkún dàbí àṣírí ni ọgbọ́n máa ń yanú àṣírí sùngbà mi bíbí má bọ́ ló ń ti èjì rí. ṣé rí ẹni tí mo sọ yìí ó lówó gan-an. Um, ẹ̀yin guys ṣé wàá rí ẹ̀ sí pé dáa ká má fojú di anybody láyé yìí. ṣe rántí lọ́jọ́ sí i ti fẹ́ nọmọ yìí pa ẹ wá wọlé nísìn òun ló bọ́tà weekend wa tí ó bá ti já sófo ẹ sọ ìwọ fún nǹkan tó ṣe yìí in fact everything bá ṣe wọ́n máa já sí rẹ̀ ẹ̀sùn kankan ni. Ah, àmì àgbáwo kí n má parọ́ fún yín mo rí lè ṣèbá fún yín gan bàbá give it to you mo ṣe wá rí ọ̀rọ̀ táwọn àgbàlagbà máa ń sọ pé ìrírí àgbà ló ń ṣàtọkùn kìlọ̀ wọn mo tún wá understand mọ́ pé lóòótọ́ ni pé nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó nígbà míì tọmọ ìkéré bá gun àkàbà ó lè má rí rárá ẹ̀sán gbà yẹn náà pé ẹmọ yìí wá nìkan fi ṣe kó máa wúlò ṣùgbọ́n ibi tó fẹ́ já sígbà yẹn ìyẹn làwọn wà mú rárá. ibi rẹ ni o aláyé ti mọ̀ pé ibi rẹ ló máa bá ajá náà ní kárí tẹ̀lé ọmọ ibi rẹ dẹ̀ ló padà já sí. shut up no no shut the fuck. ìgbà wo ni ẹ ṣẹlẹ̀. tí bá ń sọ̀rọ̀ máa ń sọ fún ẹ̀kọ́ gbogbo àgbàlagbà ni nínà ntí ojú àgbàlagbà bíi tiwa yìí tó ti rí tí ojú ìwọ̀n kékeré bá lójú ẹ̀ máa. sọ́tọ̀ jàre sọ́tọ̀ kí ló ń sọ ń sè. ọ̀gbẹ́ni ó ti tó ẹ̀jẹ̀ wá gbogbo tó ń sọ ṣé wọ́n ló ń sọ àbó ń kanú wèé wàá tún ṣeré ni sọ̀rọ̀ mi bọ̀bọ̀. tí o fẹ́ máa fi wá pa àṣẹjú wọn máa ṣe eye service kí ló ń ṣe kí ọkọ ló ń kó bẹ́ẹ̀ fún ọmọ ẹ lọ́jọ́ yẹn what's wrong with you kí ló ń ṣe wàá ṣọ̀tọ̀. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. ẹ ṣe máa fi àyè lẹ̀ fún àgbàlagbà wọ́n ní ẹ máa fi àyè lẹ̀ fún àgbàlagbà mo sì wà bí àbí mo ti lọ. now lórí ọmọ yìí a máa láti break protocol normally a máa láti dúró fún maybe five years ká fi mọ́wọ́ iṣẹ́ yẹn but fún ìgbésẹ̀ tọmọ yìí gbé um, mo fẹ́ pé a máa láti já sí everything tó ní láti mọ̀ nípa iṣẹ́ wa yìí hence. I'm allowed to share account títí enough. in fact mo ò ní to suffer him with pé kẹ̀bẹ̀rẹ̀ sí ní kọ́ ní àwọn kan tó ní um, necessary details iṣẹ́ wa yìí so dìde jẹ́ ká lọ Okay.

ó dáa ẹ jẹ́ kí n sọ ọkọ fún mi tí aláyé bá lu ọmọ yẹn tán èmi kan ṣe máa padà. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ mi jọ ah, gbogbo eléyìí tó ń sọ ìgbọ̀n wá mi kí ló ṣe ẹ. anyway mo bọ̀rẹ̀ tó jẹ́ kí n kọ yọjú mo fẹ́ mọ̀ kankan bóyá aláyé ń fi ọ̀lẹ́ tún kọ́ wò ni kò jẹ́ pé aláyé ń bá sọ̀rọ̀ ṣe mọ̀kọ́ tọ̀tọ̀ lọ́rọ̀. ọmọ sẹ́kọ̀ọ́ yẹn ọmọ fẹ́ yọjú ojú ẹ̀fẹ̀ fọ́. okùn wọn máa fara ẹ̀ sáà. ilé ìlú wọn ẹ̀ntáìsì owó yẹn ni owó tó dẹ̀ wà lápò tèmi náà lèmi náà máa fi ẹ̀ntáìsì ẹni máa fi jẹ nǹkan tí máa jẹ. torí lápútà láyé tí wọ́n bá ti tẹ̀lé ìwọ wà lọ nìyẹn òwe rẹ̀ kò jọ àìsú ẹ̀ tí ìwọba lọ máa tì ẹ̀ máa help ẹ̀ tí wà fi tẹ̀lé lọ. tó o bá lọ máa tì owó mi lèmi náà máa fi ẹ̀ntáìsì owó láyé tó o bá ti. ìbẹ̀rù Morning, Dolphin. mo fẹ́ kó tẹ̀lé mi lọ sílé wa mo fẹ́ introduce ẹ sí màmí gẹ́gẹ́ bí ọkọ mi. <laughs> o fẹ́ introduce mi sí àwọn òbí ẹ gẹ́gẹ́ bí ọkọ ẹ. yes gẹ́gẹ́ bí ọkọ mi. seriously. ṣé ibi ìyá rẹ̀ àárẹ̀ lókè ń bẹ̀rù bẹ́ẹ̀ ló nífẹ̀ẹ́ mi ní ilé ní mo fẹ́ fẹ́ ẹni o mo fẹ́ ṣe kíní kan ni o kò wá tẹ̀lé mi sọ́dọ̀ àwọn màmí sí wá ń bẹ̀rù. mo bẹ̀rù fẹ́ bà mí lẹ́rù ṣùtìrì mo kàn fẹ́ kó mọ̀ pé nǹkan tí mo sọ yìí ẹ̀ náà. you know you know you know it's war it's not if I want anything mo ti fẹ́ mú ẹ lọ sọ́dọ̀ màámi gẹ́gẹ́ bí ọkọ mi because lately gbogbo owó tí mò ń kó délé màámi béèrè lọ́wọ́ mi pé bòun ni mo ti rówó ta ló ń fún mi lówó tí má dẹ̀ mú ẹ dọ́dọ̀ màámi ń sin gẹ́gẹ́ bí ọkọ mi wọ́n á fi pé mo ti lọ́kọ mo ti marry sẹ́rí oníbàwọ̀n wá tẹ̀ fi pé ọkọ àmọ́ àwọn ló ń fún ọmọ àwọn lówó o ó ti tán. nǹkan kékeré nìyẹn náà o ò bẹ̀rù rárá náà actually ṣe orí gbogbo ọ̀rọ̀ pretext tí wọ́tẹ̀fẹ́ máa fi sìn ẹ̀kọ́ ní iṣu tèmi the fact kò tẹ̀ sọ pé kí n tẹ̀lé ẹ̀ kà lọ nǹkan tá ti ń wá tẹ́lẹ̀ gangan nìyẹn náà kò sọ̀rọ̀ pretext inú ẹ̀ rárá mọ́ a ṣe the real thing. Hmm. irọ́ ńlá ṣáàgọ́ mi tí wọ́n ti fẹ́ tẹ̀lé mi lọ sí ìwà gẹ́gẹ́ bí ọkọ mi gbójú ẹ̀ tó máa ń wá sókè yẹn á wálẹ̀ wá dàbí ọkọ ìyàwó a máa smile ẹ̀ ní <laughs> a máa blame mi wà á look responsible dress responsible. Imi. ṣé mo look responsible enough báyìí. Hmm. Olu, in fact responsible by lórúkọ ẹ jọ ẹ ká ṣe cheers fún pé àti dọ́kọ̀ àti àwọn. how be to be. oge afẹ́ mo mọ̀ dúpẹ́ o ìrẹsẹ̀ méjì mo mọ̀ dúpẹ́ oge afẹ́ lóbi tí mo mọ̀ dúpẹ́. àwọn egbo igbó bí èsì àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí adímọ́ fún ìwọ olókun tẹ̀lé ajé lọ́jọ́ onísìkọ̀lé ọ̀run bọ̀ wálé ayé gbogbo na ṣe olókun gbọ́ rírú ẹbọ níbẹ̀ ó rú mọ̀mọ̀ ẹbọ níbẹ̀ mo rú omi lọ sàn sára sàn sára ìrẹ́mọ̀tẹ́ gbígbóná mọ́ nílẹ̀ o ẹ̀rọ pẹ̀sẹ̀ mi rẹ̀ tẹ̀. tẹ̀gẹ̀ sí gbogbo ọjọ́ ayé mi mẹ́rin sìn kan mi mọ́ mo dúpẹ́ oore àmàlà ah, àwa ro ẹ̀fọ́ àwa preparation jẹun ẹjọ bá wọn manage. ilé ah no no no ah ẹ máa mélé ah no ẹ máa mélé tán torí tẹ̀ bá mú tó máa dàbí pé ẹ ẹ ẹ bá wa jà. ẹ yes wọn á mú tán wọn àṣẹ òkú bíbí rẹ má bínú pààrọ̀ ẹ̀sìn lálejò kó sọ wa pọ̀ ń bọ̀ ni ó yẹ kó jẹ́rìí èmi nù àtìgbà tó ti ń bọ̀ mọ́ mi mo rápẹrẹ rè wọ́n bí ẹ rè ọmọ tó ń ni mo bá òun náà rẹ òun ló jẹ́ apá lẹ́yìn o àmọ́ àtìgbà tó ti ń bá rẹ̀ kò kò kò jà ládùúgbò mọ́ ọ́n kò rìnrìn àrè mọ́ kò rìnrìn kúrìn mọ́ kò sẹ́ni tó ń wálé wá complain mọ́ ẹ̀kọ́ mi bàbá mi àdá fún mi ó ṣe gan ni ó ṣe gan ni. Mami, ṣùgbọ́n gẹ́gẹ́ tó máa sọ pé lè máa lójú tún lè náà ṣe fẹ́ kó máa fi pín ọ̀pọ̀ òkú lé mi. Ìwọ ẹ̀wò ìwọ ẹ̀wò àdébàdà lọ́wọ́ yẹ̀ wọ́n. Ó ṣe bàbá mi, ayọ̀ tiẹ̀ ló ń yí bàjẹ́, ẹ̀ ṣùgbọ́n máa ṣe kọ́kọ́ ju òbí bínú torí ẹ fẹ́ bọ́mọ yìí ní gbólóhùn ìyá sọmọ nínú yàrá mi bẹ kó má wàá dàbẹ ni pé àfùgbọ́n nìkan sílẹ̀ sí bíbá kò ní pẹ́ ó bí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì náà ni. ànílà káyé ti pọ̀jù fún ẹ àná mi ò ṣe bàbá mi ò ní dáàbò ìṣẹ́jú kan sí méjì ẹ ṣeun iṣẹ́ àbí kí n ṣí kí ní ìka ìrọ̀ ìrọ̀ máa ṣe rọra. ó jẹ́ ọkọ mi adé tán sí. wọ́n ṣe kò jà rẹ̀. wọ́n ní kò jọ. wọ́n kí ló máa ń tẹ̀ ẹnu fún. no mo náà fẹ́ di yahoo. ìtẹ̀sí mo fi wọ́n. nígbà wo. ṣé o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ máa gbé ẹ padà. àgbà o òjòjò ń ṣòwò àròkù rẹ ó dá mi lójú. kí ló ṣe ọ̀gá mi bẹ̀rù tó gbójú ẹrù ọ̀ láàárọ̀ yìí. bọ́ news bàbá méjì nìròyìn mo rí mo kò dẹ̀ lágbèjúwe good news or bad news. bad news. bad news wọ́n sọ pé àwọn ọjọ́ wọ́n lọ surround odò canvas wọ́n dẹ̀ pa everybody kò sí èèyàn kan báyìí tó kù. canvas bàbá kò bọ́ síkù canvas ikú ni canvas kò kí ń ṣàrùbá ọ̀rọ̀ ìmọ̀ pa canvas bàbá kí ló fi pa. ìbọn ni kí ni ọlọ́pàá fẹ́ fi pa canvas tó yàtọ̀ sí ìbọn ìbọn egbò òyìnbó ọmọ àjà lóòjọ́ kí ló ń jẹ ọmọ akú wáyé pàwọ́jọ́ ọmọ akú yanyan ọpá kan ṣoṣo tó ń pa ẹgbẹ̀rún èèyàn láàrin ìṣẹ́jú irinṣẹ́ ògùn tí ìran ẹlẹ́yẹ lóògùn kan àbí lóògùn lẹ́yẹ kankan ò lè fojú di. má sọ bẹ́ẹ̀ mọ́ àìní ìjọba yóò já tó bá rìn títí wà ní ìjẹta títí àná tó bá rìn débi kan tó bá rìn débi kan tó bá rìn débi kan ọkọ wà níbi tí wọ́n ti fi abẹ́rẹ́ kú tí ò lè gbọdọ̀ lẹ́mọ̀ wà níbi tó ti fi èpo ẹ̀pà sí ọ̀bẹ tí ò lè gbọdọ̀ dànù tó bá dọ̀dọ̀ àwọn ìyá mi àwọn ìyá tèmi wọ́n fi awolí ìlú ìbora tí ò lè gbọdọ̀ kùn wọn lára. jésù ọbẹ̀ rẹ̀ ọmọ ayé lọmọ yìí o ah, èmi sì ti gbà ní pé inú ayé láyé pé inú ayé láyé wà ìtọ́jú ayé pé lọ́pẹ́ láyé pé bàbá ọmọ ayé kankan lélẹ̀ yìí o ọlọ́run ti rí ṣòrí láti ọjọ́ tí èmi ti mú nọ́mbà tiẹ̀ mi ti mọ̀ pé mo ṣí nọ́mbà mọ́ ṣé àwọn ìyá tiẹ̀ tí wọ́n ń sọ yìí mo ní interest ọ̀nà kí ni important. <laughs> mọ̀mú yìí débẹ̀. Ah. tó bá ti yá o ti yá náà ni màá mú yìí. Ah, bàbá ìjọ tèmi kan kọ́kọ́ wọ mọ́tò ọmọ yìí mi rí i pé wọ́n ń chance ni pé irú ọmọ yìí kó wa lọ. aṣọ kan ló wà lọ́mọ yìí. kàkiri sọ ti yẹ bó ṣe fi mọ́tò yẹn gbé wa bó ṣe gbé wa lé báyìí ni mo ti rí súra ìgbé màmí wọ̀tà kún ló gbé wa ah, lé àsìkò ọ̀rọ̀ kọ́lé lé àsìkò agbára ni àsìkò agbára gidi agbára agbára ló ṣe ọjọ́. agbára. Wow. ajínigbọ̀ sọ ọ̀rọ̀ tó mi ni ó dẹ̀ ní kó máa gbé bọ̀ wá bá ilé ó tó máa di òní ìyẹn lọ sí báyìí èyí tó dà wá lójú pé táyì tá àti ìwé yẹn sọ báyìí ó ti lọ bá sọ wáyé tó ń pa ọ̀nà tí bá gba ilé tì wọ́n á tẹ̀sẹ̀ ilé ìbọ̀kú tó fọ́ràn. ẹ má bínú mi mọ̀ pé yẹn mi mọ̀ pé yẹn lẹ́ sọ̀ wọ́n á nu ilé ẹ̀ ṣáájú mi. ó ti rí pé òun parọ́ sí i ṣé pé kí n jẹ́ ẹ̀yìn tó Thank you, gbọ́. ẹ má bọ̀ sọ. ẹ ṣe ti àìjà lóòótọ́ nǹkan ìwọ ni ṣù ṣù ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí i ó máa tẹ̀lé sísá kékeré wà wọ ilé lọ ó bá jọgbọ́n wà bá wa kó ten million tó bá lánàá ẹ̀sùn wo lè gbéra dìde fún. wò ó sì dìde lẹ́sẹ̀kẹsẹ̀. ṣé èwo bí wò ó sì wọ́n kí wọ́n dé. ìjókòó kí ló ṣe wọ́n. ojú ẹ̀ lẹ́wọ́ lè pa. èyí ló fọwọ́ ọmọ ẹ̀fọ́ ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kú láàárọ̀ yìí. Thank you. lẹ́yìn rẹ àtètè jí ọ nílẹ̀ gbálẹ̀ ẹnu gbórí igi rétérété àfijú ọmọ káyẹ́ gbàdọ̀ lálẹ́ bàbá rẹ. bàbá kan shot kan shot kan shot. Smart o smart no, àwọn ọjọ́ ti wọlé, smart dẹ̀ ti bọ́ lọ́jọ́ lọ ẹ lọ fọlọ́pàá bí oyún báyìí ẹ lọ fọlọ́pàá. Okay. Put your guns down. All right. Down. You come out. Stop it. Get over. caso casa. tunde ah Ṣé ẹ̀yin ni màmá kejì? Ẹ bẹ́ẹ̀ ni sá. Ah, mọ́mì, ẹ wò dáadáa mọ̀, ṣé ẹ mọ̀? Ah, ẹ jọ kejì ńkọ́? Kejì, kejì ọmọ. Kò ń gbé bí báyìí mọ̀. Ọ̀dọ́ ọkọ ẹ̀ ló ń gbé. Àbí Túndé kí ló mú wa ṣe ń bí òun sọ fún ń gbé ni? Mọ́mì, ẹgbàmà search warrant lè a fẹ́ wo ẹgbàmọ́ mi. bẹ́ẹ̀ ṣe ni kò sí ní àtìgbà a fẹ́ search lè. ẹ máa ẹ ṣe máa wá search lè dé kéjì iṣẹ́ yìí látọ̀dọ̀ pé ẹ wá fẹ́ search lè dé. lọ́yà a fẹ́ wo inú ilé jẹun àti search lè search warrant. ọ̀pẹ bíi ọ̀pẹ tó kéré.

ẹ kórè yèyé o. ẹ kórè yèyé ọ̀ṣun. ẹ kórè yèyé o. ẹ kórè yèyé ọ̀ṣun. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ nìyá ọ̀ṣun. ọlọ́mọ nìyá o. ọlọ́mọ nìyá ọ̀ṣun. ẹ má ṣe yẹ̀yẹ́ o. ẹ má ṣe yẹ̀yẹ́ ọ̀ṣun. ọ̀ṣun kọ yẹ̀yẹ́ o. ọ̀ṣun kọ yẹ̀yẹ́ yín. ọ̀ṣun kọ yẹ̀yẹ́ o. ọ̀ṣun kọ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ o. ẹ má ṣe yẹ̀yẹ́ ọ̀ṣun. omi má jẹ́ ń fọ́ jápá mọ́. omi má jẹ́ ń fọ́ jápá mọ́. omi má jẹ́ ń fọ́ jápá mọ́. omi má jẹ́ ń fọ́ jápá mọ́. ọlọ́mọ àgbéjó dalẹ̀. ọlọ́mọ àgbéjó dalẹ̀. ọlọ́mọ jù kújù kẹ. ọlọ́mọ jù kújù kẹ. yẹ̀yẹ́ o ẹrù rẹ̀ ń bà mí èléjì wóró. yẹ̀yẹ́ o ẹrù rẹ̀ ń bà mí èléjì wóró mi èlé jìwòrò. yèyé o. ọ̀rọ̀ àràǹbarùn láyé rẹ̀ lójú ẹ̀mí mi bẹ́ẹ̀ wà á bí bí bí wà á bí bí ọ̀nà ìgbé egun ilé egun ọ̀nà ìsìn nọ́mbà ọkọ̀ mi ọ̀sùn ṣẹ̀gẹ̀ olóyè àyàn mọ́ èyí mi yèyé káàárẹ̀ àpárá mi ò mọ kí mi wí sí ọ ìwà aṣọdún ọ̀ ọ̀sẹ̀ wà fún mi kí n bọ̀ ọ̀ jẹ́ ọ̀dẹ̀ yìí kọ́ mọ̀jẹ̀ pẹ́ kọ́ fi aṣẹ́ ìwọ lọ́dẹ̀ sẹ́hùn rẹ̀ ìwọ̀n kí mi wí sí ọ rẹ̀ mọ̀ pé ṣebí ìyá àgbà náà ní kúrò ìyẹn ní bàbá bèbí lè sọ òdòwò ẹni bá wàá sọ ọmọlẹ́kùn sọ̀rọ̀ àtẹ̀wé yíyan ti ní bímọ pé lè rìn rè mí mo ní kí ìtẹ̀mí àti ìbejì kí ìtọ́dún ẹ̀ dùn. tí ìbejì mi rè ìbẹ́ rẹ̀ sọ́ọ̀rù ṣé wàá mọ̀ jù mí rè ọmọ ìwé ọní bá ju ni lọ́lẹ̀ jù ni rè ọfà ìmọ̀nà ọmí dápàdé pàdé wọn wí kí mi wí sí ọ̀rẹ́ ni o ọ̀dẹ̀ gbúdọ̀ ṣe láìpẹ́ láì jìnnà ṣe o bébí lè lè ṣe ah kí lè ṣe méjì ṣé máa wà látọ̀dọ̀ ní látòyè ọjọ́ mi nínú òbí méjì kú ní tẹ̀wá hàn méjì bẹ́ẹ̀ ẹ ní í ṣe o ẹ kàn ní í ṣe torí méjì ṣe méjì ah kó bá kan ní èèyàn ṣe é ṣe o. Agbọ́dọ̀ ni. Àṣẹ àṣẹ pẹ̀lẹ́ ọ̀ṣọ́ gbé a omi ní bá a jà ìwé ọdún mímọ́ bẹ́ẹ̀ yé láya nínú rẹ̀ alájà yé nínú nínú rẹ̀ àdúrà ìpẹ̀lẹ́ ọ̀dàbọ̀ ìpín ara lé ọ̀dàbọ̀ yọ. àyíká sọ ohun ìpẹ̀lẹ́ ìrọ́lá o ẹ má bínú kó mo dá yín dúró o ló jẹ́ olórúkọ mi àti lóyìnbó ni mo ti wá wọ́n kó bá àṣìṣe ìtẹ̀ṣẹ̀ ṣe tán. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀. ọdún tẹ̀ṣẹ̀ ṣe tán. Ah. pẹ̀lẹ́ ń ṣe. mo tẹ̀ gbádùn ẹ̀gbọ́n ni màá. Ah, ìpẹ̀lẹ́ o ọ̀ṣọ́ á gbè yín omi á gbè yín omi ní kọjú dà sí ìpẹ̀lẹ́. ẹ ẹ má bínú ṣé mo lè ya píṣọ pẹ̀lú yín. kí tún gbé yé ni. ṣé mo lè ya àwòrán pẹ̀lú gbogbo yín wa. ọ̀dà ọ̀dà ẹ má bínú. ọyá ìyẹn ọmọ òòṣà yín náà ìwà bẹ́ẹ̀. ẹ ṣe gan ni. iṣẹ́ ń wo ìyádélére láyọ̀ kó bá tún ọdún kó bíbá dùn jù bẹ́ẹ̀ lọ. ẹ pẹ̀lẹ́ o. ìkílẹ̀ o ó dàbọ̀ o. wọ́n á ti máa lè fọ́. ìpẹ̀lẹ́ o. àjẹ́ o àjẹ́ àjẹ́ àṣẹ ọ̀ṣun àgbè yìí omi ní báyìíká àsàn àtọ àsàn àtọmọ ẹ̀pẹ̀lẹ́ o á dàbọ̀ o kíkílé o. ẹ mọ ojú tó wá ìfẹ́ kí n sìn yẹn. bẹ́ẹ̀ ni mà. àwọn ṣáàbì sí ní kiri ara ẹni. òṣà kó ṣáàbì sí ní kiri ara What have you been doing? Hey, yeah, no. Hey, yeah, no. I'm not saying what you want to do. Eh, kò sí nǹkan. Eh, ẹ jọ̀ọ́ ma ti bá fẹ́ rí wọn báwo mo ṣe lè rí wọn. Ah, ṣé níràlé ẹnikẹ́ni kí n bá ti rí kí n bá kàn ti rí lọ ní ọ̀sà fúnkẹ́ kí á máa mú yín débẹ̀ ẹ sì anybody kẹ́ mọ̀ bẹ́ẹ̀ o torí ẹ̀kọ́ ní ìdílé ìlú ṣe ìdìbò. ẹ ṣe kàn ní ma. olúwa ló ṣe ń wo màá máa rí ní abá. Ah, I'm really sorry my darling kì í ṣe bí ó mọ̀ mí pé tí má ti ń ṣiṣẹ́ ó máa ń wù mí iṣẹ́ tí mò ń ṣe yẹn kí n rí àṣeyọrí ẹ̀ kí n báṣẹ́ ẹ̀ débi tó láàmì tó láàká ju iye ẹ̀ sí àwọn ọmọbìnrin tí mò ń wá yẹn mi ò tí ì gẹ́ tutù ìyẹn ló ń jẹ́ kí inú mi máa dùn I'm sorry má bínú I love. Okay tí coming tí bá ní help her. kí ló máa fún mi in return. ìwọ ok èmi ò fojú dèèyàn ṣòye ẹ̀sìn ẹ máa fún gbogbo èèyàn láyè ṣòye kò sí tó obìnrin tí mi ní ṣe fún ẹ. Mimi Adol. I have a surprise for you. What's it? You just stand on there. Okay. who I can't believe this. And don't worry. Why should olówó ẹ̀. Níbo ló ti rí? Ṣé bí mo sọ fún yín pé mo fẹ́ lọ cover festival kan? Bí ṣe débẹ̀, wọ́n dẹ̀ bẹ̀ sí praise obìnrin kan lọ́n hélè lọ́sọ̀ di ọlọ́run. Wọ́n á wò pé ta ni ẹni yìí? Bí ṣe bẹ̀rẹ̀ sí mi mo pé what pé should you mean Tommy, mí jẹ ni ah, wọ́n á you've done a fantastic job and let me ask you one question She only lè mú mi lọ síbi tí màá ní kó mú mi lọ ṣùgbọ́n kò mú wa even the next day we took pàdé lọ́jọ́ mi mo ní láti my beloved passer by, pé who is that woman You know, sọ was òrìṣà àbí ọlọ́run wọn kìíní kan mo ṣáà ní báwo mo ṣe get in touch pẹ̀lú ẹ̀ wọ́n á ní kò sí problem wọ́n ṣe mú mi kò sára tí ó pè sọ́wọ́ o máa wọrí ṣé o lè mú mi lọ́bẹ̀. why not bọ ọmọ bí iṣẹ́ ti tẹ ló ń ṣe o inú ò ní fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà o ṣé mi mi sẹ́yìn. ẹ̀mí gbogbo wa owó ọlọ́run wa trust me ẹ̀mí ẹ̀ save ó save. ṣé ẹ̀ tẹ ló ń ṣe o. ó dalẹ̀ mo fẹ́ send picture sí wọn fún yàyà. Yes, I'm going to send you the second one as well. Go pay your payment. Why? How should really? You've done a nice job, my dear. That's my darling. You're welcome. But man, forget me. Ah, you are not It's here, Tony. Which one do you want? Thank you very much, my darling. You're Thank welcome. you so much. My baby, àdéhùn o. Mi gbàgbé. Mi eh. gbàgbé. I just want so cool. So what are you going to give me in return? A love request. Ask you shall be given. The door is open for you. Be love me, my friend. Take my sugar pie. That's my girl. Yes, sir. Láti ọwọ́ òkùnkùn Kristu láti wá. Ẹni bí àwọn tó pe wọn wá láti kù, wọ́n wá fi èsùn kan ìyá ọ̀ṣà wọn lọ́lẹ́jọ́. Bẹ́ẹ̀ la ṣe wá sí ìgbà ìsà. Ẹ má bínú bàbá, ọlọ́pàá Èkó àwa méjèèjì so a dẹ̀ ti gba permission ṣé iye yín sìn a kàn fẹ́ mú wọn lọ sí ọ̀hún ká fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n á dẹ̀ padà kò sí ọkùnrin àwa pàwálà. èkó lẹ ti wá èkó lèmi náà ń gbé kí n tó wá joyè nílẹ̀ yìí ẹ bá mi sọ̀rọ̀ bá mi sọ èkó. dádì kò lè tó bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ jà rárá kó kò tẹ̀lé wa lọ ká gbọ́ wọ́n tuntun nílẹ̀ nílẹ̀ padà. kò jọ kò jọ nílùú ria a ní ọba a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ ọba tọ́ba bá fọwọ́ sí fún yín. bàbá ọwọ́ tí àwa kábíyèsí ọwọ́ mu òfin kan sẹ́yìn kan bá sọ fún wọn ní kẹ̀jẹ́ kó lọ síbẹ̀ yẹn ẹbí kábíyèsí lè tí kábíyèsí bá fẹ́ wárí àwa wá rí kábíyèsí ayé ṣàlàyé. láéláé kábíyèsí tiwa ò ní dìde lórí ìtẹ́ kó wa máa rí ẹ jẹ́ ọ̀dọ̀ kábíyèsí. kàwé mo young man. young man. omi ti nílé bẹ́ẹ̀. omi ti nílé bẹ́ẹ̀. bó bá tán abáyé màníkà wọ́n bá ṣẹlẹ̀ tó abárí yín mọ̀ nígbà. báwo farabalẹ̀ wo àwọn gáàsì dára ṣó mọ̀ wọ́n. fún wa ní gbogbo àjàsà sí àwọn ọmọ ọba máa ń lò láti pé ó ń ṣọkùnrin ẹni ọkùnrin fún sí ọdún gbàgbé kejì wọn sọ pé ó mọ mi sí. yẹ́sì yìí bẹ́ẹ̀ ṣe kejì o kò ṣàfọ̀kẹ́ ni mèrè. àṣẹ ẹ má bínú padà yín dúró. lága lè bínú sí ọ ẹ bínú ọ̀ká rẹ̀ ọkọ. ẹ jẹ́ ká wọlé nsìn wa. wọ́n mi bọ̀ ẹ ṣe ní ti ìfọkànrin balẹ̀ o ẹ sì ń kọ̀ọ̀kan wọ́n mi bọ̀ ṣé ti gbọ́. dúró tì ọ́ wọ́n ní fẹ́wọ̀n yọrí iṣẹ́ rẹ̀ ọkọ ọba ẹ̀ ọba ẹ̀ ní sá ọ lẹ́sẹ̀ wọ́n ní gbégun eléegun ìwọ yìí òbí rẹ̀ wọ́n ní fojú sunkún rẹ̀ ṣe ọ̀pọ̀ torí ọlọ́run ìrànlọ́wọ́ rẹ̀ ni mo fẹ́ nínú ọ̀rọ̀ ọ̀hún mo fẹ́ kọ ọ̀ràn mi náà ni sórí ọ̀sùn fún ikẹ́ kí ọmí wò ní ọmọ pàtàkì mi náà ni ẹ gbọ́dọ̀ bọ́jú nù. ipa pàtàkì ló kú nínú ìṣàkíyèmí ṣe lọ́dọ̀ rẹ̀ náà rí kí èdè gbọ́dọ̀ yọ sọnù àsìkò kéèsì nílé èèyàn iṣẹ́ mi eh, eh, eh, ṣe ti yọ ọ́lẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ̀sán ní àṣẹ mọ bùrọ̀ ní ọkọ̀ mi sórí gbogbo ńlá lẹ́ẹ̀kẹ́ ọ̀sẹ̀lẹ̀ ẹ̀ mo ti mọ bí ọtí á àìdúró déédéé rẹ̀ náà ni kọ́ba jẹ́ ọdúró déédéé kí gbogbo mímọ mi wí sí kọ́ba mi gbọ́ kó mi ṣe déédéé nídìí òsà ní gbogbo ìṣẹ̀lẹ̀ sí ìní ìṣẹ̀lẹ̀ àmọ́ lágbára Olódùmarè kí bá ti mo délé bẹ́ẹ̀ irú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ mi jọ ọkọ̀ mi fún ọtí bọ́lá àti ràn yín lọ́wọ́ ni mo ṣe wà ní bíbá yìí ẹ lè mọ̀ pé mi ò ní dá ṣe àwọn akẹ́kẹ́ yìí náà ràn mí lọ́wọ́. máa ràn ọ́ lọ́wọ́. àjọ ràn án lọ́wọ́. ó ní àwòrán kan tí mò ń wò lọ́wọ́ àwòrán yẹn fẹ́ ṣe bí ẹni máa rú mi lójú kò fẹ́ yé mi dáadáa mo wá wò pé kí n wá báyìí kí ẹ bá mi fojú àgbà fi wo ẹni tó wà nínú àwòrán àyẹ̀wò ẹni ọ̀sùnfúnká ni rèé ọmọ mi ni ah, ọ̀sùnfúnká ni ah, ìdúró náà nǹkan kàkẹ́ kan yé mi mi wí ọmọ mi ẹ̀ wọ̀sọ̀ alákọ̀wé èdè ẹ ṣerun bí irun dàda ayọ̀ wà lórí rẹ̀ àmọ́ ọmọ mi ni mo dà mọ̀ kí mo rí lóògùn dúdú mo dà mọ̀. màmá nǹkan tí ẹ fi yé mi ni pé. Ọ̀ṣunfúnkẹ́ ló wà nínú àwọn ọmọ yìí. Ah, ọmọ mi lọ ẹ eh, ẹ eh, eh, ọmọ mi lọ wà ń bẹ àmọ́ nǹkan kan yé mi o ṣé ẹnu ìgbà kí n dẹ́kun òòó ṣé ẹnu ìgbà ni ni bá mi túnṣe kí ó múra dáadáa bí yìí torí èsè gbogbo yẹn nígbà wà lọ́dọ̀ rẹ̀ anílé sá o. Ah, ọmọ mi ni. ọmọ yín lélẹ́yìn. lágbára Ọlọ́run. màmá ẹ̀rí àkọ́kọ́ tí mo kọ́kọ́ fi di èmù yẹn ni ìgbà tí ó sì wà nígboro ayé lóun àtàwọn ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ tó máa ń jalè

ebi ń pa mí òun ṣe wà sí gbẹrẹ sí i àkàṣù ẹ̀kọ́ ló lè yanjú ẹ̀ gbogbo eléyìí tẹ́ ń ṣe ìkọ́ni solution you need a good lawyer please. ìjàre ọkọ mi kí ni lọ́ọ̀yà tó hàn sí nínú ọ̀rọ̀ ẹ lálẹ́ ẹ mi ọmọ mi ìjà ìjàre mo ti ṣàlàyé. Yes, you will try to fi àṣírí wa. màmá ṣe rí ẹni tẹ̀ ń wò ìjọ tọmọ yín dá sílẹ̀ ara àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ wọ́n jọ wà nínú ìjọ. ṣe rí tó jọ ń ga ìjọ tó ṣe pé níjọ́ ta lọ mú wọn. sájáde kò wà àárín ṣùgbọ́n nígbà tá a má wọn. wọ́n ka orúkọ ẹ̀ dáadáa wọ́n sọ ọ́ wọ́n ṣe olóbìnrin tá à ń wá kiri tí ọlọ́run dẹ̀ wá fún wa rọrùn ń gbọ́ ọkọ̀ sókè. mọ́mí mọ́mí. wá bí wo bàbá tí bá wa sọ̀rọ̀ bàbá tí jọ́ pọ̀nrọ̀ fẹ́mi àtẹ̀lẹ́ fi gbogbo èdè tó fẹ́ lẹ̀ ẹ wò èmi tó gbọ́ india o mo gbọ́ india o sọ̀rọ̀ fúnra rẹ̀ sọ̀rọ̀ bí pé wọ́n ló sọ̀rọ̀. àti mi ni ọmọ yèmí ni àjọ ń dìbò ọmọ ni àjọ ń pààyàn ni bàbá àjọ ń yìnbọn. bá a bàbá àti ìjọba rè bá a ṣe wà rè kí ló ṣe scorpion. síyè ah! ẹ máa fi lè síyè. ẹ ẹ ẹ ẹ ẹ wo bẹ́ẹ̀ ni mo kún un sọ sẹ́ni gbogbo eléyìí tó ṣe ó wà àti ní wọ́n kí á tẹ̀wá ah, ẹ wọ ọmọ ẹ wọ ẹ má bínú inú bínú láti mọ kí tọ́mọ yìí rárá ló ti sọ̀rọ̀ yín fún mi. ìyá kẹrin sẹ́yìn ẹ̀yìn kọ́ ni àwọn ìyá tí wọ́n máa fi abẹ́rẹ́ kún yán tí ọ̀dẹ̀ kì í lẹ́mọ sẹ́yìn kọ́. ayé rẹ̀ ada orí kìrì àrè ọ̀rọ̀ ẹjọ́ tó ṣe ìkọlẹ má fi ìkún ẹ pa síbẹ̀ tí ó lè rí dànù rárá. ẹ̀yìn lèmi rẹ jẹ bá. a ah, ti dá mi sọ àwọn ẹjọ́ yẹn kúrò ní wàlẹ ẹ wá kó lásán pátápátá ìlàsọ yẹn ló máa kẹ́ mọ̀ pé mi ò mo mọ tí mò ń sọ o ẹjọ́ tó ṣe ẹ̀yìn kọlẹ má fi àwọ̀ lé nípora tí ò lè kú yín lára. ẹ rà sí ọkú ọ ìyá mi pa ọ ìyá mi ẹyọ mi ẹwọn yóò ṣe dá sí o ìyá mi ẹyọ mi ẹwọn yóò ṣe dá sí o wọ́n ní kò sọ

èèyàn kejì èèyàn kẹta ṣé àwọn ọmọ tí màá fún yín màmá èmi kò jẹ́wọ́ tó yẹ pé ìjọba fẹ́ ṣe ẹ̀wọ̀n ẹ̀ báyìí máa ṣe tó kéré àbí ó lè má lọ sẹ́wọ̀n torí ìjọba ń wó èèyàn tó yẹ pé kó so tó yẹ pé tó bá ṣẹ̀ tó bá sòótọ́ wọ́n lè ráyè pàdánù ẹ̀ máa fi lẹ̀ ìyẹn ní kejì ní sọ pé kẹ́ ẹ lọ bá agbẹjọ́rò lọ́yà ẹ wò. màmá rọrùn bẹ́ẹ̀ ó wọ. gbogbo mi sọ ọ́ ṣe ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀dúgbà mi kí lọ wọ́n ní gbogbo ọ̀pọ̀ tí mo ṣe ìyá sáré fi sílẹ̀ kí n máa mú ṣe ìlú. ara ah, inú mi ti ẹ̀dùn bá mi lọ́wọ́ pẹ̀lú àwọn láwọn ti rí ẹ̀wà títí láì òun ní òun kò sí náà wọ́n mú bọ́ sí i. ẹ wo dáadáa ṣé ọmọ yín lè ní ọmọ mi ni lójú ìwọ ti sáyè tó tún wá gbé jáde sórí bí tó bá yá rẹ dé ibo ló lọ láti bẹ̀rẹ̀ sórí bí tó bá yá rẹ dé àdínú kí ni ìlú lẹ́yìn òkè kó sọ́kùn. Ee jẹ́ kéjì. Ẹ máa gbà mí kẹ̀. Kéjì irú sáyè wo tún lè lè. Ó tún ti kí á ti bọ̀. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Mo ní gbogbo àwọn burúkú tó bá ní. Mo ní kò sígbà tí òyìnbó ẹ lọ́wọ́. Ṣé pípa lè à ń bẹ̀rẹ̀ kó káwọ́ ẹ̀kọ́ tẹ̀lé ní síbà wọ́n ti dá wọn ó ti kúrò ní pé à ń ṣe táùtù ó ti di criminal case nísìn kò dé mi mọ̀ kò dé mi mọ̀ ọmọ ń ṣàdé. o mèmí ìyá ẹ ta ló kọlà sí ẹ lóhùn. àlọ́ ni ò jalè. ẹ jalè. ok move kò rí méje bèèrè. àṣetí kẹrẹ. ṣe rí o ọmọ ẹni ò lè rí títí ká ní pé a máa lè fẹ́ kó fàyè o. ẹ ṣe bí kòtà tí ẹ fẹ́ káwọn àbí àwọn máa ṣe lè ṣe ẹ̀yìngbà tó dé gbogbo ẹ̀ bó ṣe ṣe tó ẹ̀ identify yẹn pẹ̀lú tẹ̀yìn ṣe níwájú ìjọba ẹ̀sùn yẹn lè má pọ̀ ẹ̀sùn ẹ̀ ìyàtọ̀ jẹ lórí ẹ̀sùn ẹ̀ lè má pọ̀ bá yín ṣe. ìgbà mi kí pọ́ọ̀tì ẹ̀ mọ̀ pé kò sí lára mi. ẹ àwọn ṣe tó lọ́n bá rán wa ṣe nǹkan tó ń àwọn nǹkan tó fẹ́ ẹ fún wa gbogbo ẹ̀ kó pé yékéyéké kò sí wàhálà. òun jalè ọmọ mi ò ní. ẹ má wọrí ọlọ́run àbá. ó kàn ṣe pàtàkì kò ló lè. tá a bá ti pè é lóòrèkóòrè máa dáhùn. Arode o. Arode o. Arode o. Arode o. Àṣẹ. Ẹ á dàgbà. Àṣẹ. Ẹ á dògbó. Àṣẹ. Ẹ á jù á lọ. Àṣẹ. Ẹyìn kàrí èyí ọ̀sán. Wọ́n wà nínú station. Nínú ilé. Bẹ́ẹ̀ni sà. Ọ̀rọ̀ àyè. Arode o. Tètè jẹ́jẹ́ o. Àwé. Ṣé ọ̀nà bẹ́ẹ̀ ni ìjọba bá ti bá kú o? Ẹni ọ̀pá àkókò o. Ẹ̀wọ̀n dà níbẹ̀ ni o. Wọ́n dà yàrá ọ̀dọ́ àná. ó ṣiṣẹ́ ṣe ọkọ ọba àdàbà ẹni sá ọ lẹ́sẹ̀. ẹ ṣe sà ọlọ́run á gbàdúrà wa sà. ìyá máa rí bá ti ṣe. ẹ̀rù bá mi dárò ara rẹ̀ a kábíyèsí kí mo ṣe ń pẹ̀lẹ́. ẹ̀rọ alúyẹ̀ kò mọ̀ ṣe nígbà wọlé ọjọ́ mi ti. ẹ̀rù tí mo wọlé sorry, sorry, sir. Ká ẹ àbọ̀dé yẹn má ṣe bẹ́ẹ̀. Ọmọ mi ni à. You don't have to touch her. Ẹ bá sọ̀rọ̀ báyìí. Ọmọ mi olú rẹ̀ ní fìyà jẹ ọ́. ọmọ kéèjì yàrí bẹ́ẹ̀ náà. ọmọ wa ọmọ ògùn ọmọ ọgbọ́n èèyàn ọmọ ọgbọ̀n èèyàn ọmọ gbàdà bìtì ló wù wíwì ìkọ̀là kẹ́hìn ẹlẹ́gbẹ̀ẹ́ wò là lọ́ọ̀rẹ́ ìlú tí ọ̀ ní jìyà. ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn ṣe é ìlérí ní dàrú ṣe rí ọ̀rọ̀ yìí ti di olúfimọ bẹ́ẹ̀ ọba rẹ̀ aláyélúwà ọ̀ni iyì ọ̀ni ẹ̀yẹ ọ̀ni sùsílẹ́gọ́mí bara rẹ̀ lérò jíkanlù kan bá àjàpàdé olùfimọ lògbòlò ọba àlúrí alẹ́ jẹ́ bẹ́ẹ̀ èyí sí ọ̀rẹ́sà kọ́ gbọ́ ohùn ọba ìlú ní akẹ́tàgì àbí mọ̀kúrọ́ adékúnlé arúmọlárùn ìkíni kí ìkíni sèyí pẹ̀lẹ́ bí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ wà nílẹ̀ yóò ti di abátaba abàtàbá kí odò ọ̀nà kó máa gbé yòókù lọ gbogbo ń bá nínú oníkálukú àtọkùnrin àtobìnrin kó gbé mi kó bá mi sọ̀rọ̀ lọ tàṣẹ́tàṣẹ́ ni ìdí mi wíwọ̀n yìí o ìyá àṣẹ iná iná fi yó ìyá àṣẹ òrùn lóòrùn fi ràn bí ọjọ́ ọba tí bàbá iná ní bàṣẹ ọba ni alógbé bẹ́ẹ̀ ọ̀pá láṣẹ wá kí ni mo pè àṣẹ wá ọba ló fẹ́ gbogbo ohun àṣìṣe bó bá wù kẹ́ẹ̀tì ọba gbòdìjì kékeré èrò ọmọ ńlá èrò rẹ̀ ẹ̀ bá mi kó bẹ́ẹ̀ ọmọ bá mi lọ báyìí kíá kíá kíá kíá kíá ẹ gbọ́dọ̀ pẹ́ mi torí ọ̀rẹ́sà gbọ́dọ̀ pẹ́ kọ́ pa ẹ̀ bí o bá ti wí nìyẹn kí wọ́n dẹ̀ jẹyẹ wọ́n jìn bàbá wọn dà. màá fún ọ ní nkùn kábíyèsí ọba ìdúrí àẹ́là ọ̀hún àbá mi mọ́tò tọrọ àbá àbílẹ̀ tọrọ kí ni wọn abẹ́ ohun ọlápẹ́ láyé rẹ̀ kí ọba mi ọba kí ọ̀rọ̀ mi kẹ́ni fún ọ fọyọ àtẹlẹrun ẹrù ti àtẹlẹ ẹrù ti àtẹlẹ. bàbá olóye kábíyèsí mo ṣe bà kórí adé o arómọláràn tí èmi mọ̀ tí gbogbo wa dẹ̀ mọ̀ wọ́n máa ń tẹ̀ lófin wọn kì í tàpá sófin gbogbo ohun tí òfin bá ti sọ báyìí ni wọ́n máa ń ṣe ṣùgbọ́n tẹ bá wá sọ pé àwọn ni wọ́n rán yín wá ẹ bá wá sọ fún kábíyèsí pé a ṣèbà fún orí adé pé a lè ṣe o kò ṣeé ṣe. kí ni ìdí tó fi ní kò ṣeé ṣe ọba ló lórí òun ọba lọ́ba lélẹ̀ òun lọ́ba lóko òun lọ́ba lórí gbogbo gbogbo pàápàá èèyàn ọlọ́pàá ọba lọ́ba lórí lórí. ẹ ẹ àbí. àkàlà, ọmọ eríjogún ọlá, ọmọ ààrẹ dayọ̀ ó ti tán ọmọ nàìjíríà kan náà ní gbogbo ìyá ẹ sọmọ ẹ lábẹ́ ẹgbọ̀rọ̀ mọ́ sọmọ alẹ́rìn ẹ̀yìn ìrẹ́ o. ẹ bàbá olóye ẹ má bì ṣe rí bí kábíyèsí ṣe wáyé lóye èèyàn kan náà ló fi wá síbi ìyàwó ìjọba ẹ kò sọ fún kábíyèsí pé kí wọ́n lè sí ibi ọ̀gá ọlọ́pàá tó wà ní àkóso ìpínlẹ̀ àbí inspector general of police ìyẹn ọ̀gá ọlọ́pàá tó wà ní jáde gbogbo orílẹ̀-èdè ẹni tí a fẹ̀sùn ó lè kọ̀. wọ́n pè wá pé ká fi ilé ọmọ rí àjàdì. ẹ má bàa kí ẹ máa lọ́rọ̀ kí ẹ máa lọ́rọ̀ lọ́rùn àti pé ìsáyẹ́ síbì láti mú nọ́mbà rẹ̀ kékeré ẹni ní kó rábà ìsinmi síbì. cb commissioner of police ló wà ní ìjáde ọlọ́pàá ní àti àwọn ìpínlẹ̀. ó ní síbì. àwọn ọlọ́pàá kò ṣe ń kí n mú bí iye mi tẹnu mi tẹnu mi ọ̀rọ̀ mi ìjáde. màmá ṣé bí a fi fọ́tò wọn ẹ̀rẹ̀ sọ pé ọmọ yìí Yeah. ṣe kipu rí kí gbogbo rẹ̀ kà mọ̀ mi o mo mọ̀ jojú mi rí bíi ọ̀já ni mí ẹgbẹ́ ọmọ ọlọ́mọ tó wí ọmọ mi ọ̀nìyànde sunkún wọnú ilé mi níbẹ̀ èké má rí jáde olódùmarè kojú ẹbọra omi. má má jẹ́ mi bọ́rọ̀ mi lórí sáré yìí mi mọ́ àbí kò tí ì rí bẹ́ẹ̀. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là àgbélé omi ríran ni tẹja tẹja ńlá bá sọ lómi ṣe nà ìrílẹ̀ omi bí kọ́ńkọ́ bá sọ àìrílẹ̀ omi ọ̀yẹ̀là. onítọ̀nà dé kó tí ì rí kọ́mí kọ́ ọ láyà sókè kọkàn mímí hìn kọ́ mímí hìn wò jẹ́ mi wí kíní kan ọ́ sọ̀rọ̀ kọ́ nìyẹn bá mi ṣe bẹ́ẹ̀ ní mí bá ṣe ẹran kan ìgò ẹ̀jẹ̀ kan mímí ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ọ sọnù lára olúwẹ̀ rẹ ni mélòó ni gbogbo ẹ̀jẹ̀ kan lára olúwẹ̀ kí kí bá sì kan ìgò kan máa sọnù ọkàn rántí ipò ọwà gan ọmọ ronú ṣá lójoojúmọ́. ẹ̀gbọ́n mi ipò tí mo wà ń kọ ló ń kọ mí lóminú òun ló ń já mi láyà ẹ ṣàrántí kiri tó ṣe láàrin ìlú ipa aláboyún kankan gbọ́dọ̀ bíbejì lọ́wọ́sìkò tá a wà yìí ah ṣé ti gbàgbé pé láàrin mi àti yín ipe bejì ló wà nínú mi ni. bálàyé fẹ́ ṣe é ah. àyà mi padà lágbó lágbó. ṣé yé ni náà ni ṣé mi kọ́ lóminú rẹ̀ ni. òun ni. ìtì ọ̀gẹ̀dẹ̀ ni yé ni ètò wọn làdá sí i ah, ah, máa wí gbòó ti ní mi lẹ́gbọ̀n rẹ̀ fọ́kàn ara rẹ̀ balẹ̀ ẹ á sí nǹkankan á sí ọ ikú pẹ̀tà lójú ràn ọ̀nà oko bẹ́ẹ̀ hàn mẹ́pa á dà kan tó wí ọ̀nà ẹnu ṣó ti gbọ́ ọgbọ́n la máa dá sí i hmm. sórí oyún ìbejì kọ́ wà nínú rẹ̀ ètùtù la fi àti kan dànù nínú rẹ̀ kí a bá ti ṣètùtù ni ká pèsè rẹ̀ pọ̀ ká a lè jáde nínú rẹ̀ ní ẹ̀la kẹyọ kan lóbí kan ṣoṣo ni máa rí bẹ́ẹ̀ máa dúpẹ́ o. kó ti rí bẹ́ẹ̀ ni àjù méjì lọ́lọ́ yèyé rí àti bàbá rí à nẹ́ni wá ọtí bá ti àṣírí ni só ti tán ṣé èsì rónú mọ́. ọlọ́run ọ̀jẹ̀. lójú fìrí ah, àṣewọ lọ wà nínú gòkè omi jẹjẹ ni ah, ah, oh, eburúgbẹ eh, ó ti látúnṣe bẹ́ẹ̀. ọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyà ayùn awẹ́dẹ kó o tó wẹ mọ́ yèyé kàárẹ̀ ọlọ́bẹ̀ẹ́dẹ elétìtì ìpó abiyamọ kéré tí gbé ọ̀rọ̀ ọmọ rẹ̀ Ọ̀ṣunfúnkẹ́ ni mo mú wá sọ̀dọ̀ rẹ o ọ wà lákòótò yẹn ọlọ́pàá bẹ́ẹ̀ hàn ti mú àwí ọjàlè mọ̀dà mọ̀ wí ọmọ mi ìjàlè èèmú wọn ní wọn tiẹ̀ kọ́ba la rí bẹ́ẹ̀ kó dòwú wí kọ́ gba tèmi wí lónìí o bó bá rí bẹ́ẹ̀ kó dòròrò kọ́ gba tèmi rò lénìí torí ewé àánú ojú ẹ̀gbìn ọ̀tọ̀ bojú èrò ejò èjì ọ̀tọ̀ mejò mọ́lẹ̀ ọ̀hún sọ̀kòlùgbìn ọ̀ní bá sọ̀kòlùgbìn olúwa rẹ̀ akáwọ́ lérí òjò lóró náà múgi òjò lóró tọ̀ ọ́ múlẹ̀ ọjọ́ àkèrè jùgbọ́n bá fẹnu kanlẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ náà lẹ́ẹ̀kanlẹ̀ pa gbogbo bíkíbi tí wàhálà ọ̀rọ̀ ọba ti ṣẹlẹ̀ kó fojú rẹ̀ hàn gbangba o kò dìde bẹ́ẹ̀ kọlá bá mi gbé ni kó bá wà nídìí ọ̀rọ̀ kọlá tá nídìí kan omi ò hàn ró mi mú o tó bá ti jẹ́ pé hàn ró mi mọ́ gbọ́dọ̀ rọ́mọ rẹ̀ mú hàn rá àyà lẹ̀ mú ọnikọ́ni kó bá wà nídìí ọ̀rọ̀ mọ̀ mi kọlá jà fún bẹ́ẹ̀ o torí hàn fọ̀rọ̀ ogún bí ata ọnikọ́ni kó bá fọ̀rọ̀ ogún bí ata táta o hàn fọ̀rọ̀ ọgbọ̀n bí obì bọ́nìyàn wí òun àfọ̀rọ̀ ọgbọ̀n bí obì obì àbí dànù ọ̀nìkọ́ni kọ́ bá fẹ́ dojú ogun kan mọ̀ ewé ọjọ́ kò jẹ́ ní jẹ́n ráyè gbọ́ tiẹ̀ torí ìyẹ̀pẹ̀tà alákànbá kójọ ẹ̀ rojú fi ẹ̀ráyè ẹ̀jọ́ máa lákẹ́dún fárí ajá kan rojú dirun ọmọ rẹ̀ ojoojúmọ́ ní ìsìnkú rọjà ìsìnkú rojú bọ́n ọ̀nà já a àgbéjúlẹ̀ gbọ́ kákí ọba mọ̀ tí náà kan ọmọ mi omi o ẹ̀rí o ọba o ọ̀fun o ọ̀rẹ́ yẹ̀yẹ́ o. ọ̀rọ̀ kí mo mi pẹ̀lú ọgbẹ́ ọmọ tí mi láàárọ̀ nínú ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀sùn fúnkẹ́ ọwọ́ kékeré ni mo fi mú tẹ́lẹ̀ mọ̀ ti fẹ́ sọ di ńlá mọ́ mi lọ́wọ́ mo dẹ̀ mọ̀ wí ọmọ mi ṣàbùrú kọlá gba mi bẹ́ẹ̀ o kọlá gbìjà mi jà kó gbẹjọ́ ọmọ rẹ̀ ọ̀sùn fúnkẹ́ o. ojú gbọ́dọ̀ tì mí lórí ọ̀rọ̀ o ọ gbọ́dọ̀ dojú tì mí kó la jà fún mi ni kò dìde bẹ́ẹ̀ kọjá mi lójú rere rẹ o kọ́mọ rẹ̀ ọ̀sùn fún kẹ́kọ̀ọ́ fílẹ̀ láyọ̀ àtàlàáfíà o yèyé mi kó ṣàánú mi ni o àwọn ọmọ rẹ náà kúnlẹ̀ bẹ́ẹ̀ mi bẹ̀ ọ́ o ọgbọ́n o kó ṣàánú mi kọjá mi rọ́mọ́ mi láyọ̀ àtàlàáfíà o. ẹ bá sì fún mi ní nọ́mbà gẹ́ẹ̀ta mú ní àná yẹn ní pàtó. bó ṣe ó mọ ojóbìnrin lọ ìwà táwọn Joshua ó dàgbà ara yóò balẹ̀ ó bá jẹ́ tẹ̀lé àwọn orí náà. yèsí yìí. kẹ́jì ìbò ló lọ láti jọ yìí. akẹ́jì ah, èmi tẹ̀ wá mi. ìwọ mo tiẹ̀ lẹ ní èmi tẹ̀ lọ borí mi pa bí wọ́n tẹ̀ sọ mí ju ní pé kí ló dé tí mo tẹ̀ ń sá pamọ́ fún mi. akẹ́jì ah, ẹ̀ wò ó ọmọ tèmi lélẹ̀ ọmọ mi kankan lélẹ̀ ọmọ lélẹ̀ ọmọ mi ni iṣẹ́ àṣẹyàn nígi lóko kó má lè so ẹ̀ ní. jésù yé. táyé lè táàdì bọ́ tó tẹ̀ lọ sí oko ló tẹ̀sẹ̀ tàbí àwọn arúgbó báyìí táàdì yẹn tó tẹ̀ lọ bọ́ fún àmì àdúrà lélẹ̀. madam ṣé kéèjì tí ní lélẹ̀ ọmọ mi yìí èyí ò kí ń nígi lóko kó má lè so ẹ̀ ọmọ tèmi lélẹ̀ ẹ ẹ̀yin gan orí pé kò kàn lásán ní ìlú tiwọn. ní àwọn ẹni ọmọ mi. ọmọ tí ẹ wá ẹ mú ọkọ ẹ wá sí ìlú ẹ ló sọ pé ọgbọ́dọ̀ mi mọ́ mi ò mọ orin sí ẹ. òun ni. àrẹ́sà àti bíṣọ̀ ní ti dé náà. Thank you. sísá màdà ẹ wò ẹ jẹ́ kí n wọ́n nìkan ẹ gbọ́dọ̀ ṣe mọ́ o anasọ yóò fisa wọ́tà. ẹ dúró mọ ẹ̀yin ìyá méjèèjì ẹ sọ fún wa pé bèjì àwọn ọmọ yìí. èmi ò bèbè jù ú èmi ò bèbè nígbà tí mo lọ́mọ mi sì yá èmi lè ní bí ọmọ mi láti kú èmi ní biological mother ọmọ mi àà wọn ò dẹ̀ pààrọ̀ ọmọ mọ́ mi lọ́wọ́ lọ sí tù. ọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyà ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o ṣé o gbogbo rẹ̀ lójú kù bẹ́ẹ̀. ìfọ̀kànbalẹ̀ ayé yín ní ayé yín ọ̀gá ọlọ́pàá ṣé rí gbogbo ọ̀rọ̀ fẹ́ lálẹ́ ẹ̀ tó gbọ́ dáadáa ayé yín bẹ́ẹ̀ rí nílùú rí alọ́hùn ọ ti o n'ihu ọmọ la dànù nínú bẹ́ẹ̀rẹ̀ alágbára ọ̀sùn ṣẹ̀yìn sí olóòyà àyà ṣé nígbẹ̀yìn ṣé lárí iye kí alẹ́ dànù nínú rẹ̀ ni lọ́kọ́ sínú arábìnrin àó arábìnrin ṣé nìdí olóyún ọmọ rẹ̀ ṣé hàn mí nígbẹ̀ ìkòyé ìlú ọ̀pọ̀ díẹ̀ láago kan ọ̀sán ó ní kó lóun mú jù ní. kí ló ṣàgò kan ọ̀sán. ní ló kọ́ndíṣọ̀n tó wà ní. kọ́ndíṣọ̀n wo ló wà ẹ́ dé nìyẹn ọ̀rẹ́ mi ẹ́ dé nìyẹn kọ́ndíṣọ̀n wo ni mo wà. ìgbà tí wọ́n bẹ ṣeré mo sọ fún ẹ pé mo máa dájọ́ sí i. ó ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ lọ ṣe gbogbo fún mítìn nàìjíríà pé èèyàn lóyún kò gbọdọ̀ rìn lọ́sàn-án yẹn ọmọ gbàgbé ẹ̀. bọ́wọ̀n àgbàlagbà ṣe máa ń sọ nìyẹn wọ́n ní kò dá kálábóyún máa rìn lọ́sàn-án gbogbo. má lọ ní. má lọ má lọ. wọ́n yẹ kó tó ni mo ti rán ọmọ lóúnjẹ fún mi èmi ló bá mi débi wọ́n ní mo ní nǹkan ti fẹ́ lọ àtẹ́ǹtì òun bá mi sọ pé aago kan ọ̀sán. ó dáa ò báyìí lèmi máa ṣe tèmi kò kan ẹran kankan wọ́n ń dúró dè mí mo dẹ̀ ní ìdí láti lọ kájà appointment yẹn sọ fáwọn àgbàlagbà kan bẹ̀ mí. wọ́n sọ fún mi ṣe èèyàn máa torí pé òun lóyún sínú kò nínú ìjáde lọ́sàn-án mọ́ fún nine months. wọ́n sọ bẹ́ẹ̀ à ń dàbí àyè àyè ṣùgbọ́n àdèdè. ìrìsọ́ọ̀tì rẹ̀ náà ni ó ti rí ni yé nìkan ṣé nígbà olóyún rẹ̀ náà ṣé òun hàn wípé ọmọ jò kété. Mojí kí ló ń ṣe yìí. òbí ènìyàn àmọ́ òbí ènìyàn ọ̀rọ̀ kí ló jọ lójú ẹ̀. òun jó kété ẹ jọ ṣé mo pò kété lẹ̀kùn ẹ̀ pé kò jẹ́ ni àbúrò mo condition tó wà tó ń jẹun àwọn ọmọ ìlú kìí yóò mọ̀ pọ̀ kìí ní favourite bushmeat ni. ṣé èmi wá gbé òkè délẹ̀ fún ẹ kó jẹ́? ìbílẹ̀ ọ̀rẹ́ mi mo wà ẹni mo tún jẹ́ àkọ́tún máa ń gbélẹ̀ ní kí ni wọ́n ọ̀kẹ́ kí ni wọ́n gbọ́ kété sílẹ̀ fúngbà tí wọ́n mọ̀ pàlábùú. Ah, mo jí ebi mo lọ máa bọ́ ní kí lọ bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ já ọmọ tí mo rán fùfú adé gbé fún mi wá fi jọ́ bẹ́ẹ̀ já yìí ṣé mo gbókè tẹ́lẹ̀ fún ẹ kó jẹ́ nítorí ọlọ́run. ibi tọrọ ẹ̀yìn ayé máa ń le sí nìyẹn ńgbà tá ẹ̀ ti lọ́kọ hmm. ẹbẹ̀ wá pé tá a bá ti ẹ̀rọ kọ lọ́kùnrin yẹn ò bá gbórí dúró ká lọ lóyún fún ààrẹ ètò wa tó tún gbórí dúró alóyún tó ń sìn ẹ tún máa foyún yẹn ní wa lára. aláboyún ò gbọ́dọ̀ rìn lọ́sùn aláboyún ò gbọ́dọ̀ rìn lọ́rẹ́ aláboyún ò gbọ́dọ̀ sórí bẹ́ẹ̀dì alákùnkùn ló dé aláboyún. mo jí ṣé tí gbogbo èèyàn bá lè bẹ̀rẹ̀ sí tọrọ ṣé mi náà tún lè bẹ̀rẹ̀ sí tọrọ ká lókè tí ò dáa. rọ adétọ́ba lẹ ti jẹun ní ẹ̀mọ́ lóko èyí ni mo ti ń jòkè débi èmi máa jẹ eléyìí máa tún wá ẹmu ni àjòkèdè alásọjù ti pọ̀ nù láìpẹ́ mo lè gba ètò má jẹ́ ká lu àwọn. wàá náà rẹ wàá náà rẹ torí òkété tí mò ń sọ fún ẹ tó gbọ́. má bínú ló dàbọ̀ màmá lórí. má gbọ́ màmá yìí the biggest delicacy tí mo nínú nínú bushmeat nìyẹn òkété yẹn oh my god. ǹgbọ́n mi gẹ́ẹ̀tì òkété nínú yín. gẹ́ẹ̀tì òkété ẹ̀yin mọ̀ gẹ́ẹ̀tì òkété ẹ̀yin ọ̀jẹ̀ mi ẹ aláboyún òun dùn gidi owó ojú. bàjẹ́ tábà ah. kúrò òun bíbu lè bá yín gẹ̀ ìgbẹ́. náà ló jẹ́ kí tiẹ̀ bá ọ lẹ́wọ̀n. Eh, ah, ẹni náà ló jẹ́ gbogbo mi ṣẹlẹ̀ sọ́mọ́ rẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ yín hàn sùn sàlójú ọ̀fun ọ̀ ní kọ́ bá dalẹ̀ àtún pẹpẹ. ẹ ò fi pé kọ́ jẹ ọmọ rẹ̀ sùn jáde. àmà ah, kíló èmi tẹ̀mí wà ní orí tẹ̀mí jẹ òkété kò wà fẹ́ẹ̀ tèmi kémi máa jalè mi ò ń ó ṣe jẹ́ pọ́mọ tó wà nínú ọmọ tí kò tí mọ kankan ló máa ń ní. ọmọ ìwú gbogbo wọn mi gẹ nígbẹ̀ẹ́ ara ọmọ rẹ ló ti ṣiṣẹ́ ó lè yí ọ. olódùmarè ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ mo mọ̀ dúpẹ́. bẹ́ẹ̀ rẹ sọ ní tiẹ̀ o torí wọn dá nínú ọ̀rọ̀ náà kí ni gbogbo nǹkan wípé o ṣe nígbẹ̀ẹ́ fi ọba sẹ́ni ọwípo ṣe àjọ̀dún ẹ̀ẹ́dùn bí ọba ṣàjọ̀dún nì nígbẹ̀ẹ́ gbogbo ń ṣẹlẹ̀ sí ọ ọ̀kẹ́tì àkòrí gẹ̀ ọ̀wí torí ọ̀ọ̀sẹ̀ méjì ó lè ṣàjọ̀dún ó lè ṣàjọ̀dún sọ rí rìsọ́ọ̀tì rẹ̀ bẹ́ẹ̀. ọ̀wí ọ̀wí torí ọ̀ọ̀sẹ̀ méjì ó lè ṣàjọ̀dún ẹni tí ọmọdé yẹn rárá ní ọ̀wí tó lọ sí ọmọdé wọn lọ ní àná. ọ̀pọ̀ ọlọ́pàá ti pẹ́ sí wọn síbẹ̀ náà ọmọ mi ò ṣe ìyá òòṣà ó ṣe ti ẹ̀ṣiṣọ́ lójú ogun lórí gbogbo ọ̀nà táǹfà ah, àwọn ọgbọ́n kan àti méjì bẹ́ẹ̀. ǹjọ́ kí tó rìn jìnnà gan ọlọ́pàá ṣe àǹfààní wà bẹ́ẹ̀ láti máa mọ́mọ́ mi relé. why not. ẹ̀yin ayé rìn ẹ lára pé ọ̀gá ọlọ́pàá ẹgbẹ́ dùnmọ̀ rẹ́yẹ̀gẹ́ lọ ẹgbẹ́ dùnmọ̀ rẹ́yẹ̀gẹ́ lọ ikọ̀

ọ̀nà já sínú rẹ̀ ẹ̀ dá lápá ẹ̀ ṣe rí i pé fifty fifty náà ni ọ̀gá ọlọ́pàá ìbéèrè rẹ o ṣé àṣẹ kí mo yí aláyélúwà ọba ìlú ria àwa ìlú lẹ́sàpá ní ìgbàyẹ̀kẹ́ iye múlẹ̀ sọ́tìrán lẹ́bẹ̀. ẹ bàbá olóyè mo ti sọ fún yín ẹ bá wa sọ fún kábíyèsí lè ṣe ẹ àákàn kọ àwọn òwe kọ̀ọ̀kan àfọwọ́sí pé ó ti náà máa sọ. bàbá rẹ lè lò ó bẹ̀rẹ̀ àbàlá àbàlá yóò tí lè lọ́mọ. àwọn ará mi kó bá mi fọ́ ọkọ̀ bá wà lẹ́yìn. ọkùnrin tẹ̀lé tí olóòdà ìwà wẹ̀lẹ̀ mú tó wẹ̀ mọ́. yèyé tà ayọ̀ lọ́bẹ̀ẹ́lẹ̀ eléjì ìfò àbí àmọ́tẹ́rẹ́ ti ṣe ọ̀wáyàn ìwáyàn ìfowó sí olùkọ́lọ́ rẹ̀ o. ó ṣeun ìwọ ni màá máa fi ó fẹ́ kí òjò sí tì mí ojú mi ń tì ọ́ yèyé ni mo dúpẹ́ lọ́rọ̀ o ó rẹ̀ yẹ